màmá mi gbàdúrà fún mi òbí mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ̀rọ̀ mi kò dayọ̀ kí ni bá ti ṣe káyé mi kò rojú gbàdúrà ó gbàdúrà ó gbàdúrà ó pé pé pé ṣe tèmi máa sì gánà na day na àdúrà lórí ilẹ̀ yìí kọ́rọ̀ mi kò dá ọmọ kékeré ni mi ìrìn àjò ayé mi kò rojú o. torí pé ṣé máa torí pé wáyé láti wá ṣe rere o. mo mọ tó tẹ́rí mo wá kí n màmá mi gbàdúrà fún mi gbàdúrà o òbí mi gbàdúrà fún mi kiri bá ti ṣe o kí rárá gbégbá àdúrà mi kó rojú kó gbà torí pé ìṣomi ọbẹ̀ máyà lè mi kó gbà lórí pé wíná kì í máa. ẹ̀rù tèmi ẹja aláwa ń jẹ. ẹja aláwa ń jẹ àwa ò fa lóró. ẹni máa ma ma wẹ́rẹ̀ rẹ̀ sẹ̀. àbí ló kì í ṣe é kì í ṣe é. ó máa wọgbó lọ. alájẹ bá wà. tọ́ba nígbà ló lọ yẹn. àwa máa ta ọmọ alájẹ olú máa ń tiré. ẹ̀bùsẹ̀ jẹ. Ah! ẹ̀yin èèyàn. wáyé fọ́ọ̀tì. gbogbo ẹ̀bùsẹ̀ jẹ ló wọlé yìí. sọ̀nà dẹ́dẹ̀. máa ní ikú ṣàṣọrẹ́. ṣàṣọrẹ́ ni ó mọ̀. lọ́dà mi èèyàn mi bọ̀ mi bọ̀ mi bọ̀. Ah! nígbà gígí lọ bẹ́ẹ̀ yẹn. Omi ní wáìtì gbogbo lẹ́kùn ṣẹ́gẹ̀ tó wọlé yìí. Omi wáìtì òní àṣẹ orí wáìtì parí ikú orí wáìtì. Omi mi lẹ́kọ̀ọ́ ó pọ̀ létí ilẹ̀ ikọ̀. Àdáyé olú ọmọ ayé tí tó bá wà ló wúwo lọ́wọ́. ó tẹ̀lé náà ni olówó haiti olúmídé haiti ọ̀nà ìṣúwàlà ìṣúwàlà ti dé mú tí wọ́n máa ń dùn mí àṣìṣe sínú ọ̀rọ̀ tiẹ̀ ọmọ àṣe ṣe ṣe ṣe máa ń jẹ́ ìṣe ìṣe ìṣe ìṣe mi. mo lè rí yín fi o mo lè bu àádọ́ ti bílẹ̀ fún àádọ́ lè bojú ẹ̀ yóò ní lẹ́yìn gbígbé kọjá mo gbé ah, àwọn ọ̀gá mi níbi lọ wá sí ìlú ah, ó sàmọ́ wa ni ó sàmọ́ wa ni àwọn ti gbọ́dọ̀ àwọn ti gbọ́dọ̀ mú wọ̀ á ti lè fún ẹ̀ àwa tébù yìí dry now. Ah, àwọn làwọn ojú èyí tó bá ti ṣe náà ni àárín kan jẹ èyí tó bá wọlé tí bá wọlé. àgbàlajọ máa wojú kí ni wọn á rí ju yìí. tó bá ti ṣe yẹn náà làwọn gbà kò sí wẹ́ẹ́ máa ṣe kò sí tipa tó ah, wọlé ní ju ẹ ṣe ọmọ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kí n ṣe ní ẹ o tún máa tún ṣe mí o tún máa ṣe mí o bá ṣe nǹkan tó máa tún mí ṣe ọ̀sán pẹ̀sẹ̀ òkè jọ́lù. wọ́n ti gbà wípé ibi tí tí ń bọ̀. ìrora ìkan tó wà wà lẹ́ẹ̀ náà nì. ṣílè márùn-ún ló wà. àlọ́ ah, náà wù ú. àlọ́ náà wù sínú orí kan. olúwa àìtì. olúwa ọmọ àìtì. ọmọ olóore. lókèlè òkè. ó ní ṣe tí. ó ní ṣe tí. ó ní ṣe tí. kò ṣe é. ìgbà àwọn olówó náwó olóore yìí. àgbàjẹ ọ̀dọ́ rí i later. àìtì. ṣé wọ́n ṣe mú ẹ bàbá mi ti ṣe jẹ́ bàbá mi. bàbá àtàlẹ̀. oníbàjẹ́ ló ti lẹ́ wa. ẹni tó bá mú ko ibi ìlànà ìkọlá yìí ti ní iṣu. ẹ ó lè rálẹ̀ kó wá sanwó fún wa. ó lè rálẹ̀. ẹ wá ẹ guys ẹ̀dá adẹ̀ ń sàmú ẹ̀ mo mọ̀. sàmú <laughs> ah, ẹ̀. àbí o ẹ̀dẹ̀ gbàgbẹ́ tó yẹn. gbàgbẹ́ ṣé kò sọ lọ́wọ́ mọ̀. èèyàn ní láfíà tó wà lọ́wọ́ òun nìyẹn. kí ló máa jẹ. àwọn ọ̀gbẹ́ni wáyé tó jẹ ah, ọmọ ìbàdàn ẹja lè yẹ ẹsẹ mi òbí lọ́dọ̀ ẹja lè yẹ ẹja asọ̀rọ̀ kalẹ̀. ìyá ńlá ìyá ẹ̀ ta ló jẹ́ máa ń tì wájú àwa. ó máa kó sí ajé. ṣé kò tún wá kó sí ajé. ẹ wá o kò sọ́jà tá a dé báyìí tá à ń ta o ṣàmọ́ ẹgbẹ́ ilé ọtí omi yẹn ṣàmọ́ ẹgbẹ́ àyàn ti wá ń wò kódà mọ́ ẹgbẹ́ olórí ọ̀dọ́ yẹn òun náà fẹ́ talẹ̀ ẹ mọ́ wa lára o ẹ má jà sùn. ìṣe máa dán rẹ o kí ló ṣe lórí ọ̀dọ́ ilé ojú àgbàrá ṣé ẹjẹ́ lẹ́wà bẹ́ẹ̀ nìkan ni gbogbo alamọ bàbá ló sùn bàbá yẹn kọjá tó gbé náà. kò tiẹ̀ possible ilẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ má rọ̀ kọ́ ni ilẹ̀ ní bọ̀dì ni ah, tó fẹ́ gbọ́n kò possible ẹ níbo kò possible ọ̀ọ́ láyé. ìwà làwọn ẹ̀jẹ̀ bí ẹ̀rọ gẹ́dẹ́ pánú o. ọmọ ọlọ́gẹ̀dẹ̀ yìí ti dé o. ẹ̀rọ gẹ́dẹ́ pánú o. ọlọ́gẹ̀dẹ̀ yìí ti dé o. àdúni àdúni ọlọ́gẹ̀dẹ̀. sáà. máa bọ̀ gbọ́gẹ̀dẹ̀ wa. ojú àgbàlá dẹ̀ ní ibẹ̀ yìí. máa ṣe nǹkan lẹ́yìn ọ̀dọ̀ ẹlẹ ìyá jẹ wọn. Ìbàdàn wa sọ̀rọ̀ wá ń bẹ̀rù yàn wọ́n yà wèrè bí. Olóyè ọ̀gá máa ń bẹ̀rù gan. Eléyìí ló lẹ́kọ̀ọ́ sá. Eléyìí ló gẹ̀dẹ̀ gàrí. Three hundred eléyìí. Eléyìí two hundred yẹn. Ẹ̀yin guys, kí ni ẹ máa jọ kẹ̀kẹ́? Àwọn àjọ̀bọ̀. Ó ṣe gbé wa ló máa tú ẹ̀ ọ̀gẹ̀ la máa jẹ láàárọ̀ kùtùkùtù yẹn láwọn máa ṣe àgbẹ̀. sẹ́yìn máa dọ̀gẹ̀dẹ̀. ọ̀gẹ̀ àbọ̀ tó ń ṣojú ọba. báwo ni máa yanjú ọ̀rọ̀ rẹ̀. mọ́gẹ́lẹ̀ kan. ó ní tún ọ̀dẹ̀ dín àmì. mo lẹ́nu gèdè. ẹ jẹ́sẹ̀ sí àbújọ pẹ̀yìn. àbújá ló mọ̀. bá ah, a two thousand. ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ra two hundred naira ní two thousand lẹ́ fún mi. Ah! ṣé gbogbo ọ̀rọ̀ ló lé sí i ni a ah, kò mọ ojú. ẹ ṣe gan ni sá ẹ ṣe sá ó yẹ gbé mi. ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn. ajá wa ń kí ó sì ń gbọ́ lọ́wọ́ à ń kí. ọmọ ọlọ́run ti ṣe báwọn rẹ̀ tó ràn tá à tá à tá à ń sọ àná ńlọ́jọ́ bí ẹ. ó dà bẹ́ẹ̀. ajé ẹ̀ bùgbàjẹ́ ni. ajé ẹ̀ bùgbàjẹ́ kò sí wàhálà five eight máa ti kú fún wa ń wà yìí. tó lọ wọn sáré bèrè sísìn. a ti ní ìdówó ni. kò sílẹ̀ kò sílẹ̀. a ti ní ìdówó ni ṣe mọ̀ pé tẹ́lẹ̀ náà ara fi jẹun ni hmm. èmi ti yó báyìí. àti ẹ̀ yó. ẹ̀ yó. jẹjẹ tó gbé. wọ́n gba gba gba kí ni kí lélẹ̀ ah, ṣé òun àìní ni kí lélẹ̀ five gbèrè kó béèrè lọ́wọ́ ẹ owó tí máa ti kó fún wa bíbá ẹ òun ló ní kókó jáde náà. ẹsẹ̀ gbẹ́lẹ̀ ìlú ọgbà wọn pa ọ̀rẹ́ ọ̀gá dé wọ́n bí wà fi sùúrù lẹ̀ ó ti alábàání sùúrù wa mẹ́sàn-án wa lélẹ̀ kó five gbèrè jáde ní five gbèrè kó jáde. ẹ mọ̀ ọdún ṣẹlẹ̀ àmọ́ ah, ọmọ yẹn. sáyé ò fẹ́ bàjẹ́ ṣé ò fẹ́ ṣorí burúkú ṣá ṣé nǹkan ò fẹ́ sáyé ṣiẹ́ sínsìn pípa sáyé kọlu ẹ̀kọ́ lára yẹ́dọ̀ oníṣẹ́mi kó ṣe kó jẹun kù sára lọ́wọ́ kẹ̀kẹ́ two hundred ní two bay owó wa lójú ẹ̀mí ọdún ẹ̀ sáyé bẹ kí ní sùúrù. má sọ fún kókó ní sùúrù mọ́ owó ah. dúró owó náà ń sára. ní sùúrù wa. Ah. Eh. wá ní sùúrù. ìyá wa wa wa ẹ ẹ tọ́ba àbí kílọ̀ kọ́kọ́ ẹ̀ ṣé èmi ta jókòó sí ìṣọ́gà wa bẹ́ẹ̀ ni ṣe bá kó fẹ́ fẹ́ bí ẹgbẹ́ máa dalẹ́ àmà ti tà dáadáa ni ó dẹ̀ mú òun rẹ̀ ń lọ lójú ẹ̀mí wa ó ṣekú pa á kó gbà yẹn pé yẹn wọ́n ni eh, mo ṣàlàyé fún wọn. ní sùúrù so ẹbí wa nípa dágbà owó sí ẹ lọ́wọ́ sí ah, mi irú ẹ̀yìn láyé mi sá. Eh, kò sí wàhálà kò sí wàhálà gẹ́gẹ́ mi bẹ́ẹ̀ yòókù kófù owó ti tẹ báwo ló ra bẹ́ẹ̀ kófù ó tẹ wá lọ́wọ́ báyà bì nílò àwọn àlọ́wọ́ ẹ̀ wọ́n pa wọ́n pa àbí. wọ́n pa wọ́n pa ó ah, ti yẹ ẹyin tó bá ti wá wọ́n pa ẹwà mm. a sì máa bẹ lórí òjò yìí. wọ́n máa kó ẹwà kó kí ni wá. wà á kó ẹwà kó kí ni wá. ẹ̀rọ gẹ̀rẹ́ pálọ̀ ọmọ onífẹ́ náà fún yín ti dé. lọ́gẹ̀dẹ̀. sáà. iná máa ń sọ̀kalẹ̀ ń bẹ̀bẹ̀ sọ̀rọ̀ o ti máa ń wú ẹ tó bá ń kiri ọ̀gẹ̀dẹ̀ ó fáìn gan o ah ọmọ ó fáìn fáìn dákú ṣé o mọ̀ mi èmi náà máa ń gbé ní olúmaìtì olú oṣáàtìrì olúmaìtì èmi náà ń pè bẹ́ẹ̀ ìwà gbọ́ pọ́ọ̀lì tí ó lọ́wọ́ èmi náà pè bẹ́ẹ̀. Um, mo máa ń rí ẹ o máa ń kiri lásìkò táwọn èèyàn bá wà ní skul o lọ skul. ah kí ló dé bó ṣe fáìn tó báyìí o lọ skul kẹ. àwọn òbí mi ò ní agbára láti rán mi lọ iléèwé mi ah. àti wípé aláàbọ̀ ara ni wọ́n. máa lẹ màmá ẹ. bẹ́ẹ̀ni. aláàbọ̀ ara bíi báwo. ojú ń wọn. ah ìyẹn ò kẹ́ dáa o balẹ̀ ń kọ́ máa kí ló ń jẹ́ gbogbo. bàbá ẹ. Hmm, mi ò rí wọn látọ̀tọ̀. bàbá ò gbé pẹ̀lú yín. kínní nìyẹn broken broken home nìyẹn ìyẹn ò kẹ dáa o ok tó bá yẹ tó máa rán ẹ lọ léwe nǹkan. inú mi máa dùn oṣù ọ̀pọ̀ ohun ẹ̀ lọ. àbó mọ̀wé ni ò jẹ́ kó lọ. rárá mi ò lọ rárá rí ni o. ok wàá lọ wádìí bí wàá ṣe lọ léèwé àti gbogbo tó máa ná ẹ kò sọ fún mi tó bá di ọjọ́ tuesday tàbí wednesday tàbí saturday mo máa ń jókòó nbí kó wá wù mí máa fún ẹ lówó má kú má kú lẹ má kú wá wá má ti lò. Ah, èmi olúmọ àìtì. bá jẹ́ ká ti bìgì ìṣáná kákíyèsó. kákíyèsó. ok bẹ́ẹ̀ kí ni kí n fi ṣe sà. ó fún ẹ ní tí ní ẹ kó wá rí mi o. adúrò owó yìí òwe ṣègùn àmà kúnlẹ̀ sẹ dídé sẹ. ẹ ṣe ìmídé fún ládùúgbò òwúyà ẹ ṣe o ẹ ṣe o ẹ ní pé bíbẹ̀ lẹ máa ń wà ní. ọjọ́ ọjọ́ tuesday wednesday àti saturday ẹ wò tí má ti ń kọjá gbogbo àmọ́ á máa wò ó bí. kò sí bàjẹ́ ẹ ṣe gan ni. ó fáìn gan o máa lọ máa wọ̀ ẹ ṣe o ẹ ṣe. Ah, how come? Ẹ kúlé o. Lálàáfíà ni. <coughs> Dúpẹ́. Wọ́n ti dé? Bẹ́ẹ̀ ni mà. Ah kó ara jẹ́ bọ́ọ̀lù ti wà lónìí. Ah. Ah. ọjà ń bẹ́ ń bì ọ́ kí ló dé o tajà ní. Ìwò kó ló ṣàmà ṣàánú wa. Bí mo ṣe ń kiri lọlé ni àwọn guys kan bá pè mí. Wọ́n bá ní àwọn fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀. Mo ṣe wá ta ọ̀gẹ̀dẹ̀ fún wọn. Oní two lọ́ra bóyá fún mi two thousand naira nìyẹn pé mo tún ṣe ń kiri lọ bá tún rìn kó bá tún pè mí pé wọn lọ́gẹ̀dẹ̀ wa bá dá wọn lóhùn ló bá fún mi ní ten thousand naira. Ah. láti wá yà mí lẹ́nu ibi tó pín ten thousand naira yìí kò rọ̀gẹ̀dẹ̀ rárá o. kérébébé. kò yé mi kúndà má mi ló ní òun ṣe tó bá ti rán mi lé mi. lóòótọ́ àbí. mo ṣe lè máa mi ò torí kò bí mi. ó ní ṣe mo lọ léèwé rí mo ní rárá ó lóun ṣe tán láti rán mi lọ léèwé wọn ò sì ṣe pé bóyá wọn rajà wọn dẹ̀jẹ́ lówó kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéèyàn ṣọ́ra ni o Àdùnní kéèyàn ṣe kí ni kéèyàn ṣọ́ra àwọn ọkùnrin ilẹ̀ yìí ti fẹ́ máa fọgbọ́n tàn ẹ́ jẹ àà nígbà téèyàn rọ̀ gẹ́dẹ́ two hundred tó fún ẹ ní two thousand ìkọ́ ò tiẹ̀ rárá rárá ó kó ten thousand lé ẹ lọ́wọ́ ó lóun fẹ́ máa rán ẹ níléèwé níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìṣòro irú ẹ̀ irọ́ ni ah Àdùnní irọ́ ni. kódà owó yẹn gan lélẹ̀. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fọgbọ́n díẹ̀ díẹ̀ máa tàn án jẹ ni wọ́n ti rí wípé ẹ̀tọ́ àwọn eléyìí o ọmọ tó lẹ́wà ni o ẹ sì ń kiri ọjà nígbà ò bá yá wọ́n wà máa gbà lónìí tó bá di lọ́la wọ́n á tún fún bùn ẹ̀ lówó mi tó bá tún di tí ó bá fi dọ̀túnla wọ́n tún bùn ẹ̀ lówó mi yìí táwọn ìpẹ́jù wọ́n máa wá tún ẹ̀jẹ̀ ìbásùn bá dé wọ́n fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ni owó òun náà ni ó yẹ kẹ́ jẹ́rìí mi pé mò ń ṣe oníranú ọmọ mo dẹ̀ ráyè gbogbo rádaràda rẹ̀. ten thousand naira yẹn rè two thousand naira iná rè one thousand owó tèmi pa mí ní owó yẹn. èló rè. gbogbo ẹ jẹ́ thirteen thousand báyìí. ó pọ̀ lọ́wọ́ lóòótọ́ tàti. ẹ̀tọ́ bó bá wá jẹ́ wípé wọ́n rò ní rè ni ọlọ́run ó jù dáa fún wọn ẹ̀ orí wọn ò ní burú ọwọ́ tiwọn náà ní kọ́sàlẹ̀ àpò torí àmọ́ bíi tẹ́lẹ́dùn àfẹ́ gbàyọ sí wa ó ṣe é ṣe pé àánú ọlọ́run ti dé náà nìyẹn. ẹ tẹ̀ dúró náà ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ṣé rí miss english tó ṣe gbé wá yẹn ọ̀rọ̀ wọn ò yé mi o everybody ló mọ̀ pé plural boy is boys yes mhm. àwọn wá sọ pé goody goodies why tó jẹ́ pé ies mm. ló gbẹ̀yìn goodies <laughs> tí kò ń ṣe s torí ṣebí boys kí ló gbẹ̀yẹn s s nìkan àwọn wa ies kò yé mi o kò yé mi tó. a ní láti máa jù lórí nǹkan tá a sọ ó yẹ kó understand pé english ó yàtọ̀ sí mathematics english tó dẹ̀ ń wò yẹn iṣẹ́ tó wà dànù ní ìsìn torí nǹkan tó ń ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ wa tó ń wò yìí a ní láti máa farabalẹ̀ ká dẹ̀ máa lísìn sí nǹkan tó ń kọ́ wa kó bàa lè yé wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Mm-hmm. exactly o ní kan observation lákòó tó lè rí ọ̀rẹ́ wa. bẹ́ẹ̀ ni o. lọ ọ jẹ́ pé ìgbìyànjú mi ò tó nìyẹn. ìgbìyànjú ò tó nǹkan tí mo ń tà láti explain fún yín ọkùnrin. bẹ́ẹ̀ ni ìgbìyànjú ẹ̀ ò tó. ok màá wá bóyá màá wá sọ́dọ̀ ẹ ní rọ̀lẹ́. Mm, so wàá tún lè fi iye mi dáadáa. Tàmásí àánú ló dúró gbàdúrà gbàdúrà gbàdúrà lédè dé màmá mi gbàdúrà fún mi òbí mi. tí bá wọn tó délé tí ń sìn ah, ṣẹ̀ṣẹ̀ rẹ̀ délé. ṣé bí àwọn ẹgbẹ́ mi làwọn tó ń wọ aṣọ iléèwé tó dúró lọ́rùn wọn yìí bẹ́ẹ̀ òbí kan ló fowó rán wọn nílé ìwé ah, ọlọ́run lè jọ̀ọ́ bá mi ṣàánú màámi kó rán láàánú sí wa kémi náà ti lè gba ilé ìwé kọjá. ọjọ́ àti sóhun ṣẹlẹ̀. orí ọmọ lókè lòun tó ń kí mi. ọmọ lọ́gbọ́. ẹ kí ló kàn wá tiẹ̀ ó lè ní iṣu pẹ̀lú àwọn fámìlì rẹ̀ kó jẹ́ pé nǹkan kan ṣe ló ṣe é ó dẹ̀ lè jó mi pọ̀ lójú ẹ̀. àbí ká ló bá ní ẹ mọra rí tó bá mọ̀ pé ó fẹ́ bá sunkún bóyá kó lọ gbàpò títì. ẹjọ́ máa fi sílẹ̀ ó máa kú bá mi lé. ó dẹ̀ dúró. bàbá arúgbó ń bẹ̀rẹ̀ bójú àánú rẹ̀ ò ní. Mama pète mi níyàwó, Èdùmàrè yóò fi ṣọ́ ẹ̀ṣọ́. Thank you. Right. Hello. Hello. Uh, sorry Oh, ẹ̀yin call là ń dádúró o, ọ̀kadà gangan ni à ń dádúró. Àyìnbó, ẹ má bìbí, ẹ gbọ́dọ̀ lọ. A fẹ́ dé round the road. Eh. ẹ máa kí drop me. Ah, it's fine, sir. I appreciate it. All right. Yeah. Ẹ wọlé. Thank you, sir. Why did you go to the back? It's time for both of us now. Yeah, but I was actually talking to you. Uh-uh. <laughs> you are very funny. He was actually talking to me. He was talking to both of us. No, he was actually talking the man to me. Let's shake on it. Thank you. Yeah, no problem. Only Um, my name is Lydia, and that's my friend Busola. Nice to meet you. Busola. Tell him your name now. Yes, Busola. That's nice meeting you. Nice meeting you. Oh, sad boy then, baby. Yeah. Eh, àdúgbò wa náà ni gbogbo mi báyìí teacher la méjì eh. so yàrá serve ní ìlú yìí. Eh, náà ni máa ń ta mọ́tò ní ìlú express ẹ̀rí oh, eh, kan tó tóbi gan-an òfurufú pátí um, máa ń ta mọ́tò yẹn. this is a nice car actually. thank you. beautiful beautiful car. Ah, ìjọ ìlànà fẹ́ra rúkọ báyìí <laughs> ìyẹn máa ti ṣiṣẹ́ ṣiṣẹ́ bí a bá ti parí iṣẹ́ tí ṣìtà ń ṣe yìí a bá ti rí iṣẹ́ ní bí a bí oil company. òde wa tó yẹn o tó yẹn àwọn oníbàárà wa náà ọ̀pọ̀lọpọ̀ náà máa ń dọ́gbọ́n sí. Really? Yes. Okay. báwo ni a ṣe mọ́ra káwọn mọ́ra jù báyìí lọ àwọn ajá yìí ṣubú sí lọ. <laughs> right. <laughs> No, no, no, even if it's water, ah, ah. I get you need it. That's what I like. Who you don't like to tell you? To my name. That's what you don't like this. Sorry. What is? Lady, I don't magic you out of me. Àtìgbà tí mi àti ẹ ti mọ́ra mi ò gé tara mi ó lè máa ṣe time to time pé kí n máa wà pẹ̀lú ẹ̀ òun ló ti sàn kọ́kọ́ náà ojoojúmọ́ ni máa fi fún oyún ẹ̀rẹ́ bó ṣe ṣe nìyẹn o máa jẹ́ kí n ta oh my god ẹnu ẹ dùn ṣá bó mo ṣe ń tọ gbogbo ẹ gbogbo ẹ fọ́ stop thinking about you. okay àbíkú kí n sọ tẹ́lẹ̀ ní jáde ní kọ́sọ́mà tó sọ pé kí n tún tó ìjọba ọ̀hún mo ní láti fi nǹkan tó wà fún lọ tún ìwàsọ tó wà ṣé bí ìfẹ́ wà láì sí wà lára ètò ẹ̀mí tí ẹ bá ti pàdé ẹ̀ bóyá kí ẹ kí ẹ máa wà ah, ah. kí ẹ máa ní ọ̀gbẹ́ni ọsán làwọn àti ìtajà ọlọ jẹ kó mọ jẹ kó mọ jẹ kó mọ. Bàbá ìtì ah, ah. ẹ̀ tani yẹ tani wẹ́ẹ́ wọ́n yẹ. Ayé bẹ fà jẹ̀sà, mọ̀ sẹlẹ̀. Ayé bẹ fà jẹ̀ níwájú ọ̀tá ni àbúrò ìbùkún ta ni ìyá ẹ. àwọ ibo ni ẹ ti wá. ètò bá yẹ pé ìyá ẹ ló fọmọdé ìjọ máa ṣe báyìí. ayé abọ́jẹ̀ ìta ni wọ́n. ìwọ ni wọ́n sọ fún àwọn ẹgbẹ́ tó bá jẹ́ ìyá yẹn wọ́n jẹ́ ìyá tiẹ̀ tó máa wà máa wà. ọmọ yóò tẹ̀. èmi mò ń sọ ẹ̀ ẹ̀ ní wọ́n. ni o àwèrè kan sọ pé òun ò mọ olùṣà ọmọdé ọmẹkù ṣó mọ wọn rí boyfriend ẹ wà ní. Radi the battle there. Go battle now. The battle. What is Balo? Why am I here? Bye bye bàbá ìṣẹ̀ máa gbé ẹ̀kú sí ọ̀gàn yá lọ ṣe hàn lè ṣe ọ̀gàn. Ah!

alimẹsẹ sí ọyọ ọba gbọ. ayé mi bọ̀ jẹsà jẹsà. ẹjọ mi bọ̀ ọsẹ mi bọ̀ ọlọ́run fún ọtọ́ nìyẹn ọ̀bùrà pẹ̀sẹ̀ sí lọ́dọ̀ wa ẹgbẹ́jọ́ gbélé rà máa ń tún ẹgbẹ́jọ́ gbélé báyìí tì wọ́n ti dáre gbọ́dọ̀ lọ. báyìí bẹ́sì. àbúrò ẹ̀ ní. àbúrò ẹ̀ ní. àbúrò ẹ̀ ní. àbúrò ẹ̀ ní. ẹ̀wọ̀n àbí ẹ̀jẹ̀ kó mú

ọmọ ọkọ àwọn ọmọ wa nínú ní nígbà wa àdàbí ẹgbẹ́ mọ̀ sẹ́yìn tó wà lọ́wọ́ ìyá rẹ̀ ó máa jáwọ́ ẹ̀mí ẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ kò yẹ filẹ̀ ó máa dé sọ fún o ti yẹ ìsọtọ́ bẹ́ẹ̀ rẹ̀ ó máa yọ máa sùn ó ti yẹ ó máa yọ máa sùn. ẹgbẹ́ wa bí ọ̀rẹ́ ìyá wa jẹ́ ìyá wa náà wá. love it bẹ́ẹ̀ bá ṣe ló máa lọ ló máa lọ kò lè lọ bẹ́ẹ̀ ṣe ń rẹ yàn ẹ̀rọ mi lè mú ọ lọ́la. ẹ̀gbọ́n mọ́dọ́lú mọ́dọ́lú máìtì. ìyá wèrè ni pé wà lórí fóònù ni. àbẹ́tà jẹ́ dúrọ́pù kọ́ ò. orí ẹ̀ dàrú. ẹ wá mi ní ẹ̀gbọ́n ẹ wo àwọn kan náà wà ẹ wá ní sùn wọn làwọn béèrè yìí mo lè sọ ọmọ gbẹ́sì lè mí náà bẹ̀rẹ̀ sí ìlú tí mi ò dẹ́ mọ̀ nǹkan tí mo ṣe ọnu ẹ. ẹ. iná ló ṣe fáwọn. mi ṣe ọkọ fún wọn wọn bẹ̀rẹ̀ sí pariwo tàbí rẹ̀ jáde sí wọn pé à tálẹ̀ béèrè orí o kí n sọ ọdún náírà pé olùkọ́ olùkọ́ mo ní à ẹ sí ní o ọbẹ̀ ọlù mi débi pé ẹ wò ìgò nìkan lókun náà fọ́ lórí mi. àwọn ta ni gan-an. ẹ báwọn àjọṣe pẹ̀lú tọ́ba pẹ̀lú èkó tó máa ń wà ní bẹ́ẹ̀sì tó wà lọ́nà ṣàyẹ̀yẹ ni kí ló ló ṣe fáwọn gbọ̀ngàn. mi ì sọ ọkọ ẹyin náà béèrè wọn ẹgbẹ́ yẹn àti wọn lẹ́yẹjọ fa wàhálà mo dẹ̀ ẹ̀mí ò sílé o ṣèbí kọ́dẹ̀ fèmí lẹ̀ kí padà sínú ilé wọ́n lù mí ayé mi fẹ́ bàjẹ́. kọjú sí mi ìjà òkùnrin ni mo ní kò wo mi. ẹyà tó ní iṣẹ́ ìdẹ́gẹ́ bẹ̀rẹ̀ kí ẹ wá kí ẹ pẹ̀lẹ́. sórí ẹ̀ dàrú ni máa bẹ sọ̀rọ̀ máa kẹ́yìn sí mi kọjú sí mi. ti kọjú o. ọkùnrin ẹgbẹ́ sa má ké gbàlagbà ni wọn. ẹ má ké sẹ ọkùnrin ni ẹ mo bá aṣẹ wọn kọ ni torí ẹ lọ ṣe wa. wọn á ní tèmi. bọ̀ èmi tọ́ làwọn fẹ́ rí yẹn wọn á rí mi wọn á dẹ̀ dá mi mọ̀ ètò ìka lọ bẹ̀. gbọ́dọ̀ ẹ wò ẹ má yẹ kí mi tẹ̀lé ẹ ká yẹ kí mi máa ma lọ. má bí dàrú orí ẹ dàrú. ọ̀lẹ́ ọkùnrin ẹgbẹ́ ń bá ẹja ó dúró tì wọ́n lágbàlagbà ni wọ́n lù. ẹ kò mí ìnà o lè gé kọjá gógóńgó kò tẹ̀kọ́ lẹ́pọ̀n fọ náà àgbo gun wọn lọ́rùn. àgbẹ̀ sí bẹ̀rẹ̀ jẹ́ kẹwàá sọ. ẹ àmà gbọ́ mo fẹ́ ran iṣẹ́ tẹ́lẹ̀ mi lè fẹ́ pè é lé. mo fẹ́ kó bá mi ra sìgá wa. ọkẹ báwo rè máa gbé e dání sí i máa já ẹ lẹ̀ wàá ra sìgá yẹn wàá máa kó lọ lé. mo ti gbọ́ mo ti gbọ́ ẹwẹ ẹwẹ ṣáà máa lọ bá wọn wọn káàdà wọn kú ẹni tì wá ẹ kó mọ ọdún ṣẹlẹ̀ bá mi gba ilé bá mi gbélé àti no no ilé ilé ilé ẹ méjèèjì yẹn but èyí tó wà lókè yẹn ti bàjẹ́ o já kúrò eléyìí ni o eléyìí. eléyìí gangan. okay yeah. Dada pin náà fa ìnù, èló ni? Ṣé ọ̀bẹ wà bíbá tó lè fi bá mi bẹ́? Bẹ́ẹ̀ni. máa ní láti bá mi bẹ́ tó bá ti ṣe tán gbé fún security wọ́n mọ bó ṣe máa gbé wá sí class fún Fẹ́ ṣọ́ mi, hmm, ire o, ire o, ire, ire lójú òun rí o lọ́jọ́ tí wọ́n bá ń pínre o kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn. ẹnu ẹni la fi kọ́ méje o ìyà jìnnà sí mi. ẹnu ẹni la fi kọ́ méje o ìyà ó máa lọ. Oh! So class, today we'll be taking common crime. What did I say? Common crime are the punishments. Good. Um, can anybody define what theft is? Okay, that. Theft is the crime of stealing. Okay, is that correct? Yes. yes. Clap What are the punishments for rape and Rape is the act of having sex with someone forcefully or violently. Is it correct? Yes, ma'am. Clap for him. Darling, you're welcome to our class. Good afternoon, students. Sit down. Good afternoon, um, Miss Busola, mo ti try láti reach in lórí phone. My phone must lọ me. Who are you? table in staff phone. Okay, still not notwithstanding. Principal sọ pé kí ni àti ẹ̀ka yọjú sí àwọn. And I think from the look of things, other people were urgent. Okay, sir, no worries. I'll join soon, sir. Alright, so class, I'll be right back. I don't want noise. Darren, if anybody makes noise, just listen and come. Sure. Alright, I'll be right back. We are introducing The oo sound. What did I say? The oo sound. Repeat after me. For example, boo, boo, Bully. Bully. Bully. Bully. Bullet. Bullet. Bulldog. Bulldog. Bulldog. Bulldog. Good. Which of you can give me another word with the oo sound? apart from the example I've given you today. You? Ooh, ooh, good. She says, good. Clap for her. Who else can give us another example? You. Two. Clap for her. Yes, you. Give me an example of the old sound, apart from the ones everyone has said today. A word with the old sound. Uh, who are you? What? Is that a word or a sentence? Who are you? <laughs> That's okay. So, sit down. I'll get back to you. So, another example is the word food. What did I say? Food. Cook. Cook. Cook. Cook. I'll be right back. What are you still doing here? She will sit down ló ti gbàgbọ́ mi sọ kí ló ń fẹ́ ṣe. bí ẹ ṣe ń kọ́ àwọn oníwèé mo nífẹ̀ẹ́ sí ìdí ní tí ṣe jókòó sí bíbá kí lè máa gbọ́ nǹkan tẹ́ bá ń kọ́ wọn. but you a major distraction to them so ni mo ṣe kọ́ wọn yẹn òun distract wọn so wọn lè pay full attention in class you don't do that no ẹ ò bínú but um, ẹ kí ló dé ìgbà tó mọ pé onífẹ̀ẹ́ sí ìwé ìwọ lọ sí ilé ìwé tiẹ̀ ni. wait o oh, lọ sílé ìwé rí àbí kó o wà break exam. No, mi Wow, as big as you are, o ò tí di school kankan rí láti ọjọ́ ti bí ẹ. Wow, that's sad. Ó dẹ̀ wù ú kó lọ sí school. Ẹ eh, what about your parents? Ṣé wọn ò rán ẹ lọ sí school ni? Ó wà àmọ́ aláàbọ̀ ara mi ni. Wọn ò dẹ̀ tún lágbára láti rán mi lọ sílé ìwé. tí Okay, I'll see. I'll discuss with the principal. Uh, but o ma need nǹkan tó yẹ pé you know apart from your parents anyone who á jà like a kind of guidance o ma need guidance tó pé yọta relate with even if the school takes care of to help you out ṣe ní anybody ta lè apart from your parents o Come with me to the principal's office. Àyànmọ́ mi kò lè yí padà, ìyẹn ti dájú. Àyànmọ́ mi. Bye. Bye. Bye. See you tomorrow. Don't forget my textbook, please. Okay. All right, darling. Dúró náà bọ́sẹ̀. Irú stones wo lọmọlọ́gẹ̀dẹ̀ yẹn try láti máa prove mi? Kí ló tó fi dúró sí ibi window can't see. lè What's that supposed to mean? Uh uh-uh, lọ́mọ. Attention ló ń nìyí Attention. Ẹ na attention. Ah, oh ah. we pay until attention. ni. Ó fẹ́ wọ school nìyẹn <laughs> ọ̀rẹ́ máa ń fọ́ ni tí o tàǹtí bá lọ attend yẹn ìyẹn mí pé kó wọ school tó bá yẹ pé bí everybody ṣe ń wọ school nìyẹn ṣé àwa náà a máa sanwó wọ school ni. wọ́n bá mi gbé báàgì dání pé lọ rẹ̀ school mo lè jù. ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sí gbé nǹkan ẹ lọ má pẹ́ o tó bá ti pẹ́ mo ti lọ o. tí yẹn kàn ti ẹ̀ peace mi off dé nìyẹn ah! answer tí mo gbà. you two example ni mo fún àǹtí Who are you? Bọ́sẹ̀ ọkọ̀. Oh babe. Ah kí ló ń dúró ṣe? Mo rò pé ẹ ti lọ rí. Ọ̀ ni. Every time ó tún ti lọ rescue. Bọ́sẹ̀ yìí, kí ló dé pé twenty times time. Do ń lọ pọ̀? Tọ̀ yìí. Ṣé Miss Lydia ṣọ́ wá sí class ẹ lẹ́nu? Wo mi ò wo mi ò tiẹ̀ attention mi ò tẹ̀ sí mi. Àǹtí yẹn ń bí mi nínú. Kí wọ́n béèrè example ẹyọ kan, kí n dẹ̀ fún wọn ní méjì àyẹn nìkan ló wà láàrin. má dàgbà pa ẹ̀ lọ ó ti máa ń ṣọ ara ẹ̀ jù nínú sùkúl. kò tí ì lọ. ó ó ti rẹ̀ mí kan ní kí n tó lọ. ṣáàbù méjì òun náà wá ṣe bí kíní ní láìpẹ́ tó ṣe òun náà máa bá mi ṣe àyẹ̀wò. síbẹ̀ yẹn ó dẹ̀ ti fẹ́ kú etí kàrẹ́ ọ̀fẹ́ ẹjọ́ ọmọ ẹjọ́ sà ẹjọ́ nítorí ọlọ́run ó dẹ̀ serious gan ó ti fẹ́ kú ó ti fẹ́ kú bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma ó ti kọ́nà bẹ́ẹ̀ yẹn ni ibẹ̀ yẹn ni ẹjọ́ ẹjọ́. ta fruit ní school mi nǹkan tó ń tẹ̀ nìyẹn ifá mo ṣe rí lé ní tẹ́pẹ́ sọ pé ó lóun fẹ́ òun fẹ́ máa lọ sí school tí mo lè ti bá àwọn principal sọ̀rọ̀ ẹ̀. ó mọ kàwá sí jẹ ká fọ rẹ school lọ fọ. are you okay. ọ̀sítọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀sítọ̀ ta ló dáhùn ìwò báyìí. súlè rí kí ni yẹ bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ fún mi ó yá ó pẹ̀lẹ́ bẹ̀ pẹ̀lẹ́ má dé ó yá ó yá bẹ̀ sorry sorry sorry <laughs> fine you be fine ó ti tó báwo ni máa ṣe wúwà báyìí kí ló máa ń wúwà báyìí lọ sílẹ̀ gbòǹbì sókè pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà wà òkè tẹ pẹ̀lẹ́ kí wọn máa ṣe lọ sí ìkú ó ga mi lójú fífi ẹni tó ń jẹ ìwọ ló máa ṣe pé tó ní tó ṣe kí ni èyí. ó jẹ́ náwó ẹ̀ náà. ah èyí ló ṣàkà fún irọ́ owó bọ́ọ̀dù ni ok ok ok. wọ́n ṣàtọ́ ká lọ bẹ́ẹ̀ kẹ́pítọ́ ká lọ bẹ́ẹ̀. ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ kàn. bàbá ojú láàrin rè kí ni. tó ta mọ́tò ní ẹsẹ̀ ẹsẹ̀ yẹn ẹ èkó kí ló ṣe wọ́n kò náà wò. Ah! fáìlọ̀ ah! ọmọ sọ́sọ́ ní owó. àwọn ẹṣu ọmọ àgbàlagbà ọmọ sọ́sọ́ ní owó. ọ̀gá ọkọ̀ ọmọ sẹ́ni wá mílíọ̀nù owó amúsá ẹsẹ yìí bàbá àgbàlagbà ó gbé fún ẹ ó náà ti máa ń gbé fún jọ àfún ilé oúnjẹ wà wọgbẹ. àbálẹ́jú náà wọ́n ní dáìgì. ẹ àwọn ọ̀rẹ́ mi lè wọ́n wá bá mi lọ́fíìsì ni wọ́n wá jẹ́ kí n mọ̀ pé àwọn rí chain kan bí páwọn òde mẹ́ni tó ní àmọ́ fisiniti làwọn ti di chain yẹn mo máa ní kán máa bọ̀dà mo máa wọn tèmi tó jẹ́ pé wọ́n máa mẹ́ni tó ní chain yẹn wọ́n máa wá jáde ẹ jẹ́ kán rí. Um, actually chain yẹn lè rí. Almighty. Mighty. ma Sàkáni ni. Ṣèṣẹ́ nìkẹ́ iná ìjọ máa ń gbé jẹ́ ìlálábàárù fún rẹ̀. Ọba ni wèrè máa fi lé wa ni. Máìtì ló Òun ni wọ́n pa lábàárù fún. Èlé ìkẹ́ ìpẹ́lú ló ń pè bẹ́ẹ̀ gbòòrò. Lòrè lọ́mú Ẹ lẹ́rà káhámọ́ ètò yìí. ẹ jọ ta lè béèrè. ẹ̀gbọ́n olúmídé might la béèrè. bọ̀dọ̀ olúmídé. bẹ́ẹ̀ni. ṣé kò sí. nǹkan wọn kan sọnù so àwa fẹ́ dá padà fún wọn. ẹ jọ ṣé mo lè rí nǹkan yẹn. ẹ lè rí ẹ kàn rí. actually nǹkan wọn tó sọnù lélẹ̀ àfẹ́ dá padà. ah ṣé ni ẹ̀gbọ́n mi lélẹ̀ yìí ẹ mú wa ẹ mú wa ẹ̀gbọ́n mi ló. ẹ rísìn ta fi wá ni wípé ká dá àwọn gangan ká lè dá padà fún wọn ká fi lé wọn lọ́wọ́ ó tán. Um, rí ọkùnrin mo understand yín bọ ẹ̀gbọ́n mi nìyẹn tá à ń sọ̀rọ̀ nípa ẹ tó bá dẹ ti dé màá fi tí ìyẹn jíṣẹ́ fún un. ọkù ẹ má ṣe ìyọnu ṣé bí nǹkan tẹ́ ń sọ fún wa ni pé ẹ̀gbọ́n ń ṣe ń bọ̀ lélẹ̀ ni. ìṣọ̀kan máa wá ní. ẹ̀dí táìmù abẹ́ tó bíi six six ọba máa um, before that time order is happen máa try. àwọn ò kánjú wọ́n lè wá wọ̀n because ẹ mọ̀ a máa ti ń gbọ́ròyìn wọn pé èèyàn tó dáa ni wọ́n ládùúgbò kí ó jẹ́ ká wí pé wọ́n wọ̀ láti wá fún wọn ní ẹrù wọn tó sọnù a máa padà wá ẹ máa rí. sáàbọ̀ èmi dẹ̀ ro nǹkan kan o kí ló tẹ̀ ṣe fẹ́ mi ní nọ́mbà yín tó bá dẹ̀ ti dé màá jíṣẹ́ fún wọn pé èèyàn kan wá wọn wá o wọ́n á dẹ̀ lè pè yín. uncle thank you very much. ẹ máa rí a máa padà wá. ẹ pé ẹ lè drop nọ́mbà yín. ọmọ bọ́ àṣìbá àlàwá sí bí. a máa rí irọ́ lè fẹ́ gbọ́. àti fọwọ́ tó ó ń ṣàkàrà gbogbo ẹ̀ kó fọ táyà rẹ̀. ẹ̀bọ̀ à ẹ̀mọ́ tí èyí rà. ṣé mi mo bá bí ẹ̀ bàtí mi ń jáde láàárọ̀ mo wá chain ẹ̀ mo rẹ̀ rí òun kọ́. ẹ fẹ́ bí mi ẹ̀yin tẹ́ mọ̀ bí tẹ́ ju chain sí àwọn mẹ́ta kan wà. wá ó dà kórí ẹ̀ dàrú má lọ ta chain mi o mo fẹ́ ta chain fáwọn mẹ́ta tó wálé àbí. irú ọ̀ àwọn. má lọ ku o má kun kékeré o má ta chain mi o wọ́n wá yín wálé wọ́n dẹ̀ láwọn bá yín rí chain. láwọn bá mi rí chain.

wọ́n sọ fẹ́ńbọ̀dì máa pa ẹ̀ o àìṣe pé mo pẹ́ ẹran ẹ̀jẹ̀ kẹ̀ pọ̀ tó báyìí kí ló dé gan alágbàtà lè mú un. láti wá fún ẹ lórí níta. Yeah. <laughs> Àníkò má kí mú, má kí ẹsẹ̀, má kí ẹsẹ̀, kí ló ń kí o fún? Ó ṣeré o dẹ̀ ti ṣe náà nìyẹn. <laughs> àwọn mẹ́ta yẹn. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe rí. ẹ ọkùnrin mẹ́ta ni wọ́n àyẹ̀gẹ́ bí mi tẹ̀ ṣe wò wọ́n yẹn gan ojú wọn jojú olè jojú olè gan ni o ẹ sọ fún wọn kan tẹ drop number pé tẹ bá dé màá lè jíṣẹ́ fún yín pé àwọn kan wá yín wá o kò sí nǹkan tí mi ò sọ fún wọn tó drop ẹ o. drop number. àwọn drop number. àwọn ọ̀dẹ̀ fún ẹ ń ṣe mi. àwọn fún mi o. ojú wọn kẹ̀ jojú olè. gidi gan. mi travel travel sin sin. n travel bóyá ẹsẹ dé ni. n travel sin màá lò tọ́sẹ̀ méjì kí n tó padà. ọ̀sẹ̀ ah, páàlì mi sáfẹ́ máa ní sà. Ah. ó ń kú ní ẹni. má bínú. Ah, wèrè ní ẹni mi travel sin ọ̀sẹ̀ méjì ni màá lò. ṣọ̀rẹ́ mi kò sí wàhálà kí ni àjọ ẹ̀ fún ta ló wà ní kò sẹ́ńbọ̀rì tó wà ní kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sádùn ni adùn ni àdùnní èwo nìyẹn. àdùnní ọmọ ọlọ́gẹ̀dẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ sí. má pariwo. ẹ̀mí pariwo sọ̀rọ̀ olùmọ̀tì ó fi tipátipá bá lò pọ̀. Ah! wọ́n ní kó má pariwo. Ah, mi pariwo ah, bọ́ọ̀lù ṣe ṣẹlẹ̀ inú mu èmi náà kàn gbọ́ gist náà ni o èèyàn kan ló wá sọ fún mọ́mì mi ló jẹ́ kémi náà gbọ́ ọ. ó ṣe o. ṣó mọ ọ̀nà ọbẹ̀ tá a máa ń gbà lọ sí skul yẹn. ẹ eh, mo mọ ọbẹ̀. ọ̀nà ọbẹ̀ ló ti ṣẹlẹ̀. kò wá sẹ́ńbọ̀ yìí tó wá rí wọn nínú bẹ́mi náà ṣe gbọ́ miss lydia àti bọ̀dá tó máa ń gbé wọn yẹn àwọn lọ́lọ́run fi ṣe gàrí tíra fún tí ò bá ṣe yẹn ò bá ti kú. ọ ah, má ṣe o ah, ah, lóhun orí mi ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ tí ò ti ń ṣàwa nírú ẹ̀ ṣẹlẹ̀ sí toró náà ta máa ń gbà lọ sí skul lójoojúmọ́ ló ti ṣẹlẹ̀. àwa àbí ìwọ ìwọ kọ́ ló máa ń ṣe bíbí gẹ̀ ọ́ kó máa ṣe mí pé o mọ gbogbo ẹ̀ o wise èmi ni máa ń ṣe bí n pé mo wise o ò bá ti sọ fún mi tẹ́lẹ̀ pé o fẹ́ bú mi wàá ti sọ pọ́nrọ̀ wà nínú ẹ tó ti ń gbénú ẹ tipẹ́tipẹ́ tó ti ní àǹfààní àti sọ tó fẹ́ sọ sí mi ló wá ń sọ ọ̀rọ̀ tó tó báyìí sí mi. má bínú ọ̀rẹ́ mi jọ. no no no no má sọ mi kí má bínú. eré ni mò ń ṣe. má sọ mi pò ń ṣeré. ó ah, ah. sọ mi pò fẹ́ sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ wá ti sọ fún mi. ṣé bẹ́ẹ̀ mi ah. lẹ́nu mi ò kí ń dúró èmi ni máa rí ni máa ní àfikún. ọ̀rẹ́ mi mo kọ fi ń ṣeré ní sùúrù wá wá sọ mi pé òun ṣeré torí pé mo ti gbọ́ràn mo ti wá sọ fún ẹ̀ sí wá sọ pé ìyẹn ló fún ẹ láǹfààní láti sọ̀rọ̀ sí mi kò ń ṣẹjú ẹ̀. má bínú má bínú. má sọ mi kí má bínú bóyá sọ pé kí má bínú ẹ̀ ah. inú bí mi inú mi ń ru sí i níṣẹ́ ni inú mi ń ru ah, ah. torí pé mo dẹ̀ ti wá lọ sí school sí ìyẹn ni kí má túnra ṣe kí má lu good. má bínú jù. ó ṣe o mélòó lo rà fún mi ṣé mẹ́ta ni àbí méjì ni mo méjì ni mo àfẹ́fẹ́ ọkọlẹ̀. dúdú ọ̀rẹ́ mi. kí ni kí ló tó fẹ́ sọ. má bínú má bínú má bínú jọ bó dẹ̀ ní sùúrù ṣé kí n máa bọ̀ wá nílé ẹ̀ lọ́la kájọ máa lọ school àbẹ̀wò kò ní kó wá wọ́n mi ràn mí ṣe mo fẹ́ bá wọn kó wà jọlọ fún ìyáálé kan ìbẹ̀rẹ̀ ni màá máa gbọ̀ bọ̀ wá sí school nǹkan tí mo ní kí n wá ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ náà nìyẹn tí mo fi sọ èyí tójú mi rí ẹnu mi gbọ́dọ̀ sọ fún ẹ. ó dá ó dá jẹ́ ẹ̀sìn jẹ́ wọ̀. Bàbá àrùn ojú àrùn omi ẹni tó ṣe gan ó ṣe ti èmi ìṣètọ́lọ́ ẹ jẹ́ ká fi bàbá yẹn lẹ́fọ̀ọ́ náà kọ́nà fi ìyà tó tọ́ àtẹ̀yí tó yẹ kó fi jẹ́ bàbá ká ń bẹ ẹ má sọkún mọ́ ṣùgbọ́n ẹ má sọkún mọ́ nǹkan tó yẹ kẹ́ máa ṣe ń sìn ni tó yẹ kẹ́ máa dúpẹ́ ni tí mi ò bá rìn sí àsìkò yẹn kí lẹ rò pé kò bá ṣẹlẹ̀ nǹkan tá à ń wí ìkọlà màmá wí so ẹ dúpẹ́ fọlọ́run kẹwàá gbà ká mú ṣe ti gbọ́ pẹ̀lú ẹ̀sùn yìí tó ní ìgbà ṣe dúpẹ́ ṣe lóhùn ní àbíṣe ti àgbà ṣẹlẹ̀ sí dúpẹ́ kó. àlùbọ́ ló dá máa jẹ́ mu kọ̀ báyìí. nǹkan tí mo sọ fọ́lọ̀ ni wípé kò tó sí bẹ́ẹ̀ ẹ tí mo nífẹ̀ẹ́ sí òun ló máa ṣí mi láṣọ òun ló máa jábà lé mi ìyóò kó wá ṣe lé ìfún mi ah, lọ́rùn kí lè ṣe ní. Ìkùnkùn jẹ́ mi. A ti discharge your sister. So, I need right láti máa gbé wọn lọ́dún but anytime tó bá ti délé ẹ jẹ́ kó máa mú mi gbóná tó lọ́wọ́rọ́ tó bá ti fẹ́ wẹ̀ láàárọ̀ wọ́n máa jókòó sórí warm water àti dìtọ́ àti nǹkan fi dìtọ́ sórí ẹ̀ wọ́n máa jókòó kí ètì ẹ̀ lè help wọ́n so kò sí problem tó bá ti lọ́ọ́ sí ẹ̀yà cashier office àǹfààní bẹ́ẹ̀ wò. no problem. Mama pe tèmi níyà o, Èdùmàrè yóò fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. Hmm, ire o, ire o, ire, ire lójú òwò ń rí o. Lọ́jọ́ tí wọ́n bá ń pínre o, kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn. Ẹnu ẹni la fi kọ́ méje o, ìyà jìnnà sí mi. Ẹnu ẹni la fi kọ́ méje o. Ọlọ́run, ìbòròjú rẹ wá o látàná látàná tọmọ ìdìlọ àwọn tí mo ní kọ́ bá mi wá lọ àti ẹ̀rẹ́ bì kankan ah! bó mo wá fẹ́ wọ́n mọ̀ sí ọlọ́run bàbá bá wọ́n mọ̀ sí ọlọ́run. ìyẹn kọ́ ló máa sùn kọ́nu léyìí mami ló máa sunkún yẹn o. mọ́mí ẹ̀. ó dẹ̀ dá mi lójú pé torí pé wọn ò rí mi látànà torí ẹ̀ náà ṣe ń ké. ẹ wò ó dá mi lójú pé tó bá rí mi wọn ò ní sunkún wọn ẹ jẹ́ ká wọlé. súlẹ́sẹ̀ sì ká tẹ̀lé wọlé mi. ẹ jẹ́ ká lọ. ok ó yá wọlé. Eh, ojú òsì sí táàfù máa ń kiri fúnra mi eh, eh, ah, àdùnní ìwọ́dà ah, látàná àdùnní ah, àdùnní wọ́n lọ ti rí tí ó fẹ́ pa mí ni. mọ́mí má bùnú ẹjọ́ mi kọ̀ mi ẹ ṣe ọmọ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn méjì tó jókòó yìí. Ah, èmi náà wù náà pé wọ́n rí fìrìfìrì èèyàn náà. ẹ pẹ̀lẹ́ wà. ẹ rọra o ẹ ah, pẹ̀lẹ́ bá. Ah, ó lọ ṣe rí. Màámi, tí bá kí n ṣe ti wọn, olúdí mi ò bá ti kú báyìí o. Ha! Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Àwọn ló ràn mí lọ́wọ́ tó gbé mi lọ sí ọsibítù. Torí ní àná tí mò ń kiri lọ, ọ̀nà tí mo máa ń gbà ibẹ̀ náà ni mo gbà lánàá ṣàdédé ni mo rí pé èèyàn kọ́kọ́ ṣàdédé la nǹkan mọ́ mi lọ́rùn ah! bí mo ṣe dákú nìyẹn o nígbà tí mo fi jí bá ẹ̀jẹ̀ nínú báńkì mi. wọ́n fún ọ̀rọ̀ òògùn. wọ́n ti fi tipá bá mi lájọṣepọ̀. ṣé ìsìnkú ti sọ nǹkan balẹ̀ rẹ dùn. Ah! ọ̀rọ̀ wọn ti gbàgbọ́ lẹ́nu. Ah! ayé ní ká o ayé wọn ní ká o ṣe é rájẹ́ ọmọ mi kí ló fi ṣe wọ́n ṣé ẹja ni. ha ń bọ̀ làwọn ti wá ń bọ̀ làwọn ti wá. yes ma'am èmi àti ìyàwó àfẹ́sọ́nà mi la jọ ń bọ̀ láti ibì kan nínú mọ́tò láàrin hmm. arábìnrin tó ń pariwo pé ẹgbà wá o ẹgbà wá o wọ́n ti ṣèyàn kan lè ṣe nínú gbóńbẹ̀ yẹn o ó lè dá wa dúró bá sì tẹ̀lé mi yẹn nígbà tá a máa débẹ̀ tó tọ́ la rí ọmọ yín àdùn àrí tó bẹ̀rẹ̀ sí ní kéèkù lè gbéra kò lè yíra padà ààrẹ jẹnu gbogbo díẹ̀ ààrẹ pé wọ́n ti fi tipá bá lásìkò kò dẹ̀ lè fi gbogbo ara rìn débi tó lè sọ̀rọ̀ mọ́ àwa gbé àwa ní first thing ni pé ká kó gbé lọ sí hospital ah. hospital táwa gbé dé èyí iná discharge. ẹni tó sì fi tipátipá bá a lò ẹ bá ń rún tàn síbi kankan. Ah, ẹ wo gbogbo ìgbìyànjú láti gbà hmm. gbogbo ìgbà tó wà lọ́sítà hmm. àwa gbéra dìde àwọ inú ìlú tí nǹkan ìṣẹ̀lẹ̀ gangan wà láti wádìí ẹni tí ẹni náà jẹ́ àwa rí i pé chain kan wà nílẹ̀ lẹ́nu ibi tí wọ́n ti ṣe ìka yìí fún àwa rí i pé ẹni tó ní chain ló máa ṣe ìka yìí àwa lọ sí gbogbo inú ìlú káàkiri láti béèrè ta ló ní chain àti pé ta ló ń jẹ́ orúkọ olúmáìtì gbogbo ẹ̀ láti fọ́ o nígbà tá a máa padà rí ilé ibi tó ń gbé àwa wọn ni pé ó ti sápò olè àṣìṣe hmm. wa lọ discharge ń kó lọ hospital àmọ́ gbogbo ìgbà tó wà lọ hospital ó ti jẹ́ ká mọ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí yín àti irú èèyàn tẹ́ jẹ́ ìdí nìyí tí àánú náà fi máa wà náà ta fi ní ká tẹ̀lé wá sílé tó jẹ́ kẹ́rí wa nù. ẹ wá délé ó túmọ̀ sí pé ó ṣeé ṣe kẹ́ ẹ tún padà bá lọ mú un. ẹ ọlọ́run ó fún yín mú ẹlẹ́sẹ̀ rẹ̀ ò gbúdọ̀ láláì jìyà o ẹ ọlọ́run ó bá mi dá yín sí ẹ bó wà lára tiẹ̀ bó lára rẹ̀ àdùnní ẹlẹ́dàá mi ó dùn tí o ẹ bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ọlọ́run ò ní fẹ́ iná sílẹ̀ ìyá mi ẹ ṣé ẹ kú àdúró tì mí o ẹ̀mí mi ti fẹ́ lọ látàná kọ́mọ́ sì kiri ọjà lọ kó tó dé ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ní tójú sunkún a ìṣèǹṣeun ẹ kú àdúró tì adùnú kò fomi gbóná wẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. Ah, ẹ adùnú. sọ gba twenty thousand kọ́kọ́ wà nǹkan tó lè fira fún màmá tó máa ra sílé. ẹ ṣe ìbéèrè sọ ẹ tún fún wa ládùúrú owó tó tó bá ní bàbá mi owó tó pọ̀ ni ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun o ọlọ́run ò ní dojú yín lójú ẹkún o ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ dìta ọlọ́run odò tí yín yóò fi sápò yín ẹ̀dí ò ní tì yín o ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò tẹ́ ẹ bá délé ẹ bá ń kí ìyàwó yín ẹ̀yin ọkùnrin ìtọ̀hún ọ̀dọ́ wọn sì fún yín mú ẹ ṣeun mo dúpẹ́ o ẹ kú dìde ẹ ṣeun o ẹ ṣeun. o sábà pé wọn máa ń sọ fún gbogbo ìgbà wípé kò dáríjì ọ̀dà nítorí wá wà nù mí mo fẹ́ sọ fún ọ lónìí tí mo fi máa ń dáṣà sádáríjì mi sádáríjì mi àlùyé o hmm? ta nìyá rẹ. Hmm nìkan mo bí ọ. táwa nìyá mi. ìyá rẹ ńlọmọ tèmi ọmọ ọmọ mi ló jẹ́ ní ìgbà kan díẹ̀ sẹ́yìn ọjọ́ náà ti pẹ́ ìwọ wà lọ́mọ ọwọ́ ń gbà náà ìyá rẹ wá kí mi. ó ní màmí wá gbà lọ báyìí ó dẹ̀ ṣì gbogbo lélẹ̀ màmí. Mami, ah ah. Ibo lẹ kọ́ gbà lọ. Mo sáré lọ fún ìyàn ní ìkọ́lẹ̀ fóònù pé dáadáa ni. Àmọ́ ìwọ náà sọ fún mi pé ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wo màámi èmi gan náà òkúkú mọ̀ pé mò ń bọ̀ tẹ́lẹ̀. Tọ́ ọ̀rọ̀ bàbá yìí náà ni. Ẹ̀gẹ̀ kò ní jẹ́ ń gbé kí ló máa ń tiẹ́ kí ló máa ń ṣe ìyá ìyá yìí náà ni kẹ́yàn fẹ́ gbọ́mọ kó má jẹ. Sọ́ọ́rì jọ òwe kíkà máa bì ó yà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ kúkú mọ bọ́ọ̀rọ̀ wa ṣe rí ọkọ mi ni wọ́n sì pè pé eh, iṣẹ́ àyè ṣí sílẹ̀ kíkan. ọ̀rọ̀ iṣẹ́ ló wá bá lọ ń pé kó tún lọ síbẹ̀ bóyá ọlọ́run bá wa gbọ́ ohun ẹ̀bẹ̀ wa. ọlọ́run á jẹ́ kó bá dáadáa pàdé mi. àmì bóun ṣe wá kúrò nílé mo á pé ah, èmi nìkan náà ni màá wà nílé pé kí n kúkú fìyẹn yọjú sí yín kí <laughs> ó dáa ẹ ti ṣe dáadáa ẹ ṣe ẹ wá ẹ wọlé kò ní jẹ́ ń gbé ìwé ò rí rẹ̀ ẹ oh, oh, oh. kí mo ṣe fún ẹ. Eh, ah, ẹ wò ó torí pé mi ò ní pẹ́ náà. ibo lẹ wá lọ ìyá kẹ́mi náà ń gbé ṣé bí wọ́n ló ń gbé látàárọ̀ yìí tí mo dẹ̀ náwó sí tó tún wá gbà. ewu ewu ẹ máa gbé kí yẹn o ti ẹ bẹ́ẹ̀ mi ẹ ṣe ojú mo ti ṣe wọlé lẹ tí mo ti rí nǹkan tẹ tẹ́lẹ̀ báyìí mo ní àfi bíi pé màá mi mọ̀ pé mò ń bọ̀ ni kẹ́yìn kan kọ ọbẹ̀ wá. kò bẹ́ẹ̀ fọ̀ lábàtà oyọ̀ bẹ́ẹ̀ tì ṣé o mọ bó ṣe dé bẹ́ẹ̀ ni ṣé bíbì kan mo sọ fún ẹ pé mo ti ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ ọ̀dọ̀ yakudi òun ló nílò ẹ̀ ó láwọn ẹbí ọkọ òun fẹ́ dé ó ní ọlọ́run dẹ̀gì kí n bá òun ka ẹ̀kọ́ olówó òun ò dùn lẹ́fọ̀ọ́ kí n bá òun tún ro ẹ̀fọ́ onítorí ẹ̀kọ́ àti ẹ̀fọ́ ni wọ́n sọ pé wọ́n fẹ́ jẹ ṣé bí yẹn ni mo fi ní kí n ṣe mẹ́ta. Eh, màá mi sanwó sanwó iṣẹ́ tẹ ṣe fún mi. Eh, ẹ mo ti lọ pé kó ti wà nílẹ̀ eh, kò ní lọ ní òfin kíní sílẹ̀ jẹ wàá gbọ́mọ ẹ wá lọ oúnjẹ wà nílé. ẹ ṣẹ́yìn tó ń jẹ ni. mo ti oúnjẹ mo rò màlà ah, oúnjẹ wà nílé. ẹ bá ti sọ àmàlà yín gangan ni mm. kókó. oúnjẹ wà nílé. ẹ ká lọ jọ oúnjẹ gama àmàlà tó gbóná fẹlifẹli. ẹgbẹ́ wa fún ẹ kán wá kọrin fún ẹ kó lè jó o mo dẹ̀ ti kọ́ wá ṣe inú ẹ yọ sí inú ẹ yọ sí. ẹ̀yin ẹgbẹ́ náà mo ti kọ́ yàrá owó lórí kan ní ẹ̀ka mi kan ṣọlá kẹ́kẹ́ lè jó dáadáa. ẹ máa gbọ́ o ọ̀bùn ọ̀dẹ̀ ọ̀bùn ọ̀dẹ̀ lájẹun kámọ́wẹ̀ lóko la wà ẹ̀wọ̀bùn ẹ̀wọ̀dẹ̀ ẹ̀wọ̀bùn ẹwọ̀dẹ̀ ó yá o ọ̀gbìn ọ̀dẹ̀ ọ̀gbìn ọ̀dẹ̀ pàjẹun kámọ́wẹ̀ lóko la kú wà ẹwọ̀gbìn ẹwọ̀dẹ̀ ẹwọ̀gbìn. sùn ẹ fi mí ṣẹ̀sìn ayé ẹ ṣé èmi àbí kí ló yẹ kí mi eléyìí máa ṣẹlẹ̀ sí mi ẹ ó ṣe ó ṣe o. ọ̀rẹ́ mi a máa lè béèrè lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé kí ló dé tó fi ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ kí n ṣe òótọ́ fún ẹ àgbélébù tiẹ̀ lélẹ́yìí àyànmọ́ ẹ̀ ni kádàrá ẹ̀ ni wá gbé e ni ẹ̀ ọlọ́run á dẹ̀ fún ẹ lágbára àti òkè. àmì eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ gan ni ó pọ̀ gidigidi gan ni. òtítọ́ wàá sọ fún wọn ṣọrẹ́ yìí tó bá sọ yìí pé bí ọmọ ẹ̀ ṣe dà yìí pé kò dùn kóun náà gbàdúrà kọ́mọ tiẹ̀ náà dáadáa dáadáa ṣe bí gbogbo yín ẹ gbálẹ̀ àwọn òbí tó bí lọ gbálẹ̀ àwọn òbí yín lọ. bẹ́ẹ̀ I am mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà mo ti mọ̀ o àyànmọ́ mi kò lè yí padà o ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà o mo ti mọ̀ o torí pé bákùn ti yàgbẹ́ tó títí láyé kọ́ ọ́ lọ. ilẹ̀kùn ti lápẹ̀tò títí dára kan mo mọ̀ báyọ̀ bá mi rọ̀ mọ́ ti mọ̀ àyàmọ́ mi kò lè yí padà o. Fọlákẹ́mi Fọlákẹ́mi oúnjẹ yẹpẹ̀ ha ayé mi kí ló ṣe Fọlákẹ́mi kí ló ṣe torí báyìí Fọlákẹ́mi ojú mi ojú mi oúnjẹ yẹpẹ̀ ẹ gbẹnu ẹ ó ti dé. Hmm. mo ní ọjọ́ jẹjẹ pẹ̀ má má ní ọjọ́ jẹ má má ní ọjọ́ òbí sórí gbogbo ẹni tó ń jẹjẹ pẹ̀ sí tẹ́bí mo ní ọjọ́ jẹjẹ pẹ̀. nínú sì fọlákẹ́ mi tó ń jẹjẹ pẹ̀. nítorí ọlọ́run èmi náà lọ síbi tán ti ń fóònù mo pè é títí títí títí ọ̀nà ẹ tó jìn ní bẹ́ẹ̀mi náà ṣe rí náà rèé akọ̀dédé jí la dẹ̀ rí wípé ọwọ́ rọ orí gbọ́ gbogbo ẹ̀ wọ́ mọ́ra wọn àpilẹ̀ ní sáré káàkiri láti gbà yẹn mọ́mí bọ̀ kí ló tún ṣe lọ́wọ́ tọ́wọ́ yìí rí báyìí. ọmọ àti ẹ̀sùn ni bàbá jẹ̀sùn gbà ká jẹ̀sùn gbà ká bá yí èèyàn ni ó ṣe jẹjẹ pẹ́ yóò jẹjẹ pẹ́ màánù ẹ̀ ah. màánù ẹ̀ ní ìsìn. Ah. Eh, ní nígbà tí ah lábá bá bẹ́ẹ̀ o mo dẹ̀ ti sáré káré kiri ọ̀nà ẹ tó jìn ni ò jẹ́ kí n rí ẹ mo ti lọ sílé àwọn. àmọ́ má jẹ yẹpẹ mọ́ fọlákẹ́mi stop it stop it ha wọ́n mi bọ̀ ṣé fọlákẹ́mi ò dáyẹ̀ mọ̀mọ́ ni. kò dáyẹ̀ mọ̀mọ́. kò tún dé mi ọkọ ẹ̀ mọ̀mọ́ fọlákẹ́mi stop it náà má jẹ yẹ. ọdún ìgbà tó jẹ́ pé àwọn tó ń bá jẹ ah. lọ́wọ́ àdúgbò wọ́n máa ń bá nǹkan ti ṣe mí mẹ́rin ah, kí lẹ wá lérò pa máa ṣe báyìí mọ́ mi ẹ jọ. ọkọ bíi tí wọn náà bá mọ ta bá lè lọ ìyá ló kélé ìyá ló kélé ọmọ ìsáwọn yẹn báwo lòun ṣe fẹ́ jẹun báyìí. mo ń fún lẹ́kọ̀ọ́ pé. Fọlákẹ́mi stop it and let's go inside. gbé gbé bá mi gbé bá mi gbé bá mi gbé. Fọlákẹ́mi Fọlákẹ́mi nǹkan ṣe mí o. bá ń gbé wọlé kí n lè fọmọ ìlú oúnjẹ. bá màmá mo tiẹ̀ lẹ́gbàá mo lẹ́gbàá tí mo fi nà mo lẹ́gbàá tí mo fi nà ó máa jà ní pẹ̀lú yẹ̀pẹ̀ ṣáàgbà. wọ́n gba síbí. wọ́n Fọlákẹ́mi ẹ gbà mí ẹ bá mi gbé. Fọlákẹ́mi Fọlákẹ́mi. Gbé gbé kí ni. Ẹ wá kí ló ṣe kí ló ṣẹlẹ̀. Sọ́ndì yìí ni. Èèyàn dáná mọ̀ mílíọ̀nù ẹ̀sẹ̀ pé kí n gbé. Eléyìí ti kú ó ti pẹ́ lẹ́yìn. Gbé ó yá bẹ̀rẹ̀. Bọ̀rọ̀ bọ̀ ń dín. Bọ̀rọ̀ bọ̀ sí bọ̀ ẹ kọ́ lùmí ẹ lọ́kọ́ gbé. O fẹ́ dóòlà ládùúgbò. Sọ gbé ọ̀rẹ́ kì í mọ́mọ́. Ó lè jẹ́ bẹ́rẹ̀ kàwá ní kẹ́ni kí n gbé. Wá ti bá gbá etí ẹ̀ wò. Ó dáná pààyàn ó yà wá gbé. Ó dáná pààyàn ó yà wá gbé sórí èyí kí ló ṣe bàbá gbé bàbá gbé bàbá gbé ọlọ́run mú ẹ lọ tó bá padà jí tó bá padà jí tó bá jí. ẹsẹ̀ máa pààyàn ní àbí ọ̀rẹ́ gbé mú kí tí a ẹ̀mí kọ́ mi lọ́wọ́ pẹ̀lú bíbí gbẹ́gà kí ló ṣe bàbá ewé mi ṣe. ọ̀sọ́ ọ̀fẹ́ tó wúlò aládùúgbò mi àbí sórí ẹ máa bẹ wo máa bẹ ṣe. Ah! Ah! Ah! ọwọ́ tí a lè wà. mama mama mama Fọlákẹ́ mi mama Fọlákẹ́ mi mama mama Fọlákẹ́ mi ọmọ ọ̀kadà ti gbọ́ ọmọ yín ọmọ ọmọ ta ni. Fọlákẹ́ mi ọ̀kadà ti gbá wọn. ọ̀kadà gbọ́ ọmọ tèmi níbo lọ́kadà ti gbá. wọ́n ní sálẹ̀ ń bẹ̀ yẹn. nísàlẹ̀ nísọ́bẹ̀ nísọ́jẹ́ níbo lọ pẹ́. nísàlẹ̀ ń bẹ̀ nísàlẹ̀. ẹ gbà mí ọ ó tó pa màmá tó bí mi lọ́mọ nìyẹn òun ló dé fa ìdí tẹ́yìn náà ṣe fọ́ lójú. orí wàhálà pé mo fẹ́ lọ òyà rẹ̀ ń bà wọ́n ní ọ̀kadà gbà ibẹ̀ lójú mi fọ́ sí pẹ̀lú bójú ìṣe wá fọ́ náà mo rò pé tẹnitẹni tàkísà ń ta àtàn èyí tẹ̀yàn bá bí ní ó kà ó ẹ bá ń gbọ́mọ ọmọ mi kí n máa tọ́ òun mo bí wọ̀ dàgbà mo ìyá mo tọrọ owó àwọn ará àdúgbò pàápàá ń gbà kan mo dáwó jọ fún mi ọlọ́run ṣe tó fi dàgbà àgbà náà ló wá dà láìsàn ṣe ń ṣe mí kò dà ń gbọ̀nà ọ̀run lọ kò mọ mọ̀tòótọ́ ayé rẹ̀ ọlákẹ́mi lórúkọ ìyá rẹ̀ ń jẹ́ èmi àbíkẹ́ ìsinmi bí. màámi ẹ ṣe mí ṣé bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣàlàyé fún mi ẹ̀yin dẹ̀ ni mo gbójúmọ́ níyà tó bí mi lọ́mọ ẹ̀yin sì ni ọmọ tó yà mí lọ́jọ́kọjọ́ àmọ́ gbogbo tó ń sọ yẹn dẹ́rù bà mí mi ẹ dákun. jẹ́ kí kí yín ṣe oúnjẹ kí ni kò fẹ́ máa jẹ. ìjẹun hmm, ẹni mi ò ṣí ògì tó ń pè é lónìí. má mi bẹ́ẹ̀ ṣe jẹun yóò dáa ṣé mo máa fa nǹkan sí yín lára ní ẹjọ́ bó ti ṣe oúnjẹ kékeré bóyá rice kẹtì ẹ̀jẹ̀ díẹ̀. tó ti yá kó yá ọjà ẹ̀ ìyá ìpọ̀. ẹ ìkìlọ̀ ààbọ̀ ló ń ṣe sádàrí jẹun. mọ́mí ẹ ṣẹ̀ mí àmọ́ tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ tẹ sọ lẹ́ fi ṣẹ̀ mí mo dáríjì yín. Hmm. ẹ pẹ̀lẹ́. ìyá ti dájú àyànmọ́ mi kò lè yí padà o mo ti mọ o rí pé bá mi ti yà pẹ́ tó mi. sọtẹ́lẹ̀ màmá ìyá ẹ jẹ́ wọn nà ọ́. ẹ pẹ̀lẹ́ ọlọ́run fún yín lálàáfíà. Mm-hmm. mọ́mí ìrònú pẹ̀lú nǹkan tó ń ṣe yín o òun ló ń dàárẹ̀ sí yín lára ẹ̀ ṣùgbọ́n bó ṣe lè kó jẹ́ ẹ máa wà òkè ṣe ti gbọ́. ṣùgbọ́n tí n bá ti kọ nǹkan fún yín sìn máa fádùn ní kó lọ rà ní fámásì tó bá ti mógùn yẹn dé kẹ́ máa lò ó kára yín lè tètè jí pépé o ṣe ti gbọ́. Adùnní tí n bá ti ń lọ sìn mo máa kọ àwọn oògùn kan fún ẹ màá dẹ̀ júwe fámásì tó ti máa rà fún ẹ tó bá ti ra àwọn oògùn yẹn tí n bá ṣe kọ́ kí mọ́mì máa lò ó ni kó ṣe máa fún wọn lò kára wọn lè tètè yá dáadáa torí ìrònú tó wà lára wọn á lè suppress wọn ṣó gbọ́ kò dé jẹ́ kó máa jẹun dáadáa. kò sí wàhálà ẹ ṣe gan ni. bóyá ẹ ṣe mú ọgá. ṣe gbàdúrà fún mi òbí mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ̀rọ̀ mi kò dá. àwọn pọ̀ yẹn wọ́n ti charge ó dẹ̀ tí náà miss call tó pọ̀ gan-an. bẹ́ẹ̀ o àǹfààní jẹ́ lọ́yìn pẹ́sẹ̀lẹ̀. àwọn tó fẹ́ gbé Toyota Camry two thousand and twelve model yẹn wọ́n ní àwọn ò ní lè sanwó. kí ló sọ kó ṣẹlẹ̀. wọ́n ní èsì yẹn kò chill kò tutù dáadáa. èsì yẹn tutù dáadáa. kò tutù gbà tó wọ́n test ẹ̀ tí wọ́n run everything láti pé kíní yẹn ò tutù rárá. Ah, mọ́tò tó ń sẹ́yìn látọ̀ òun. tọ́tà á tẹ̀sẹ̀ òun bàtọ̀ dé kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ṣe sí ẹ. inú mo ọdún pé kọ ṣiṣẹ́ náà ni. àbí ẹ get setting ẹ. i get everything i set ẹ kò tutù ó kàn wọn gbígbóná ló ń fẹ́. ìyẹn ló fà á tán fi sanwó mọ́tò yẹn àbí. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ wọ́n sọ pé tá bá ní irú yẹn gangan gangan gangan tó jẹ́ same colour báwọn ṣe lè patronize rẹ̀ sí ọmọ yẹn lẹ náà anyway màá sọ fẹgbọn lókè màá ní kí n bá gbé the same colour ẹ wá àǹdẹ ilé ìgangan kan aláwọ akákọọ ọbọ tó má ti aláwọ a máa pa àwọn tó ń ṣe é tí wọn máa ṣe ìyẹn òun ṣe nǹkan tó le. wàá mí nǹkan má lè san owó yẹn mo ti bìlí pa máa owó yẹn a máa gbowó yẹn lé mi. ṣé wọ́n ti pé àwọn kọ̀ǹtínà mẹ́rin ló wà lórí mi. o ti gbọ́ ẹ máa lọ sọ́fíìsì. ẹ bọ bàbá owó tẹ ní kí n lọ sẹ́yìn láàárọ̀ yẹn mo ti sẹ́yìn dẹ̀ mo lè ti fi bank tẹ̀lá sínú ọ́fíìsì yẹn. ok o dẹ̀ ti pe manager yẹn pé o ti sẹ́yìn lówó yẹn. of course mo ti ṣe immediately tí mo ti sẹ́yìn lówó yẹn. all right o ti gbọ́ màá pè é létà ẹ máa lọ sọ́fíìsì mi ṣùgbọ́. ìlú yẹn dùn mí sá sẹ́mi lé ló kú yẹn wọlé lọ́sàn-án yìí náà báwo báwo. fine sir. jókòó. a máa rí ẹ. ẹ sà mú bẹ́ẹ̀ rí yín sọ. ṣé kò sí. kò sí nǹkan kan sọ. ó rẹ mọ sí. mọ sí ẹ kí ló ṣe wọn mo mọ nǹkan tó ṣe wọn kàn ṣàdédé bẹ̀rẹ̀ náà ni àmọ́ sickness yẹn ó pọ̀ gan ni o kódà ìgbà tí mo lọ ra oògùn fún wọn tí mo rí pé oògùn tí mo rà fún wọn ò ṣiṣẹ́. dókítà wa kí lọ́wọ́ twenty five thousand naira wá ibẹ̀ tí mo ti fẹ́ rádúró owó yẹn. àtúnú síyẹn náà ló wá tẹ fún un mo sọ fún ẹ pé anything tó bá ti ṣẹlẹ̀ sí ẹ àbí nǹkan kan kí nǹkan tí mọ́mí bá ní má wulẹ̀ bọ́dọ̀ ara ẹ̀ kó tẹ́ láti dọ́dọ̀ mi ó yẹ kó pè mí ni nà ó. mo fi nọ́mbà ara lè wa kọ pé yín ẹ gbé mi. Oh. nọ́mbà ẹ máa wà náà nọ́mbà tó ti pè mí mo ń charge fóònù mi tí má rí gan mo lè má gbé tó gbé mi ní nọ́mbà yẹn lọ́wọ́ ẹ ó mọ tí ma ṣe. má má wọ́n ọlọ́pàá ń sọ ọ̀dà. kò ṣe bíbí la rí. yẹ́sà jọ jẹ́ kí n parí ọ̀rọ̀ pẹ̀lú ẹni tí mò ń bá sọ̀rọ̀ lọ parí ẹ lẹ́tà. ẹyin ẹyin. ó mọ̀ kọ́ sáàdì bá ti fi ìrìn ẹ̀yẹ ẹgbẹ́. ok sir. aṣọ mọ̀ kan torí jọ́ mi tó bá fẹ́ máa pè mí tó rí mi pè báwo lè lo nọ́mbà òní nọ́mbà mọ̀ o fún mi màá tẹ nọ́mbà mi sórí ẹ̀ ń sìn. jẹ́ kí n bẹ stọ̀ ẹ̀ gbà fún mi gbìyànjú kó dá ẹ̀ nọ́mbà tí mo fi sórí ẹ̀ yẹn nọ́mbà mi nìyẹn ìkànnù àwọn nọ́mbà tó wà nílẹ̀ yìí ìkànnù àwọn nọ́mbà yìí nìyẹn. kẹ́rìtì wà lórí ẹbí ten thousand. wọ́n sọ nǹkan tó bá fẹ́ tí n bá lè ra ẹwà má sẹ́ndà àwọn ọmọ mi wá wọ́n wá fún ẹ ní nǹkan tó fẹ́ because bó ṣe fi màmá ẹ̀ sílẹ̀ nílé kò wá òkè o ìwọ ló sọ pé ara wọn ìyá ẹ̀ epo náà fẹ́ wà mí tán ń sìn so kò dẹ̀ rí ti owó tó sọ ni. ṣe ẹ fún mi ní fóònù yìí of course thirty thousand lélẹ̀ ọkọ̀ fún nọ́ọ̀sì tó fẹ́ tọ́jú wọn kọ́ lọ ojú nǹkan tó máa fẹ́ rà. I ó tún lè ní nǹkan tó fẹ́ rà ṣùgbọ́n mi ò máa rọ̀ máa rọ̀ máa rọ̀ àbí mi èmi kọ́ lọ ẹ̀kọ́ fọ́pẹ́ ọlọ́run ọba kò máa tó pẹ́ fún nígbà gbogbo wípé èmi àti ẹ mọ́ra ọlọ́run dẹ̀ fi àánú ẹ̀ sí mi lọ́kàn pẹ̀lú màmí ẹ̀ ṣùgbọ́n àbúdá rẹ̀ ọlọ́run á wọn lára dá jẹ́ kí n sìn ṣùgbọ́n ṣùgbọ́n. ẹ àbí dúpẹ́ àbí làwọn ẹ̀ wọ́n mi nìkan wọ̀. ẹ ẹ ẹ gbọ́ ọ̀rọ̀ jákì. okay. onu o onánu o tó bá yá wọn lẹ́nìkan ológun tó bá yá wọn lẹ́nìkan ọ̀yà wèrè ó lọ mú orí ọ̀gá ẹ̀ nílẹ̀ adáhùn ṣe ó ti bọnu garawa ọ̀nà náà dàtà fi nítorí ọ̀gá bọnu garawa báyìí nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ mò ń ṣiṣẹ́ bóyàn wọn ò sì fi sẹ́yìn mi kéèyàn máa ṣiṣẹ́ erin kọ́ máa jẹjẹ lírí what rubbish ẹ kàn sọ fún mi ẹ káàbọ̀ jàre àǹtí àti Lydia ẹ káàbọ̀. ọ̀gá ẹ̀ ńkọ́. wọ́n lọ wọ́n jáde wọ́n ní wọ́n lè lọ́ọ́ jìnnà bẹ́ẹ̀ wọ́n fònà títì wọ́n lọ mú àwọn kankan. ẹ ìwà títa wà ní ẹjọ́ ní gbólóhùn àṣọ. ìyẹn mọ̀ wọ́n ti ń jáde mo ń yanjú nǹkan kan láàrin èmi àti èmi àtàrà mi náà ni. Ah, ah, hmm. ṣé kò le ṣá. kò sí kò sí kò le kò rà kò ń ṣe nǹkan tó le rẹpẹtẹ náà. ẹ kí wàá ló ṣẹlẹ̀. ẹ mọ̀ wọ́n ti yín mo mọ tí mò ń sọ ìṣẹ́bẹ́yìn abẹ́yìn kọ́ lẹ́yìn dúró èèyàn lẹ́yìn o bẹ́ẹ̀ ṣe dúró èèyàn níyìn lẹ́yìn jésù ẹ̀yin ló kàn nínú káwùwà sí yàn jésù làmọ̀ tó níwà pẹ̀lẹ́ ẹ̀yin tó lẹ́nì kejì tó níwà pẹ̀lẹ́ tẹ́lẹ̀ bá wá bí ẹ̀yin ò nítorí pé bóyá ẹ lówó ẹ mọ̀ owó wá bí ẹ nítorí pé ẹ tó ń wó lówó bọ̀ ẹ nítorí ẹ̀kẹ́ wá tẹ̀bà ti olówó pé à dandan dandan kẹ́ ẹ gbowó kúrò lọ́dọ̀ olówó ẹ tó mú owó wá fún olówó ó túmọ̀ sí pé ẹ̀ ń dá sí tọ́lọ́ ní iléeṣẹ́ yìí iléeṣẹ́ yìí náà wà ń dá sí tiyín àmọ́ àwọn kan wà tó jẹ́ pé olórí burúkú ni wọ́n àwọn wèrè olóṣì òfò ẹ̀rùn tó jẹ́ pé tí wọ́n bá wá bí wọn ò kọ́sọ́ bí ẹ̀yin lẹ́yìn wọ́n tí ẹ̀ náà lọ yìí aṣọ yìí mọ̀mọ́ pé ńlá náà lẹ́tìjà àwọn tí wọn àkúbè ni àwọn èèyàn kàtàǹgùá tó kún bọ̀ yín ni láyé tí wọn láì sọkọ̀ tó má dé bí tí wọn bá dé bí wọn rí páwọn ìgbà kankan kí wọn tó lọ ni àwọn náà wàá dà wọn rà dáadáa wọn jà wá wọn àsojú bí ẹni tó so nígbà tó mi ojú ń sàn bọ́lẹ̀. tá a máa dé. ní sòrò ọ̀rọ̀ tó ń sọ yẹn ó fẹ́ máa rú mi lójú ni nǹkan tó ń sọ fún mi tó ń gbìyànjú àti sọ fún mi ń hmm. sìn ni wípé ẹnìkan wà tó ń wá kúnlé wá síbí báyìí hmm. tí ò ṣe èèyàn tí ò dá tó mi. ẹ wo ẹ wo ẹ wo kì í ṣe pé bóyá mo ẹ mo fẹ́ mọ dákọ ẹnìkan kan àmọ́ ẹja mọ́rọ̀ ọ̀pọ̀lọ́ níta bá débi irú ẹja fò ẹja ẹja mẹ́nu kò bẹ̀. sẹ́mi àti ẹwà jàlá ajálejò ara wa ni. ooo a ní ẹja mẹ́nu kò bẹ̀. aṣálejò ara wa bíbí larí jà ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń wá bí ni èèyàn dáadáa ní ẹ̀sìn mi náà. ẹ máa ṣe bí ẹni táyọ̀ rí kankan ti kò sí wàhálà. gbogbo ètò tẹ kọ́kọ́ fi ń pariwo iná kọ́kọ́ ti ẹ̀rà kókó fi sẹ̀lẹ́ńkẹ́ ọkùn ẹ. ara rẹ nu ara rẹ nu ọ̀nà nìsín ṣe bí wọ́n lẹ fún mi nìsín ṣé kìí ṣe pé bóyá tẹ fún mi nìsín kò sí pé bóyá ẹ fẹ́ bọ́ tẹnu mi délẹ̀délẹ̀. rárá o mo kàn fẹ́ wọ nǹkan tó ń trouble lẹ́ni mo fẹ́ fẹ́ solve it tó bá any problem i will solve it. tèmi náà rò tí mo ṣe fẹ́ sọ tí mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ owó tẹ fún mi yìí lónìí nìkan o àwọn ìwà yín sí mi tẹ́lẹ̀ òun lè mí rò o sọ̀rọ̀ mi yé yín ṣe rí láàrin mi àti yín ẹni tí ń ṣe tèèyàn yẹn mọ̀ àwa ń ṣe ti yín àwa dúró tẹ̀yìn àwa jọ lẹ̀pọ̀ ni sọ̀rọ̀ mi yé yín àmọ́ tẹ̀yìn ò bá sí bímọ àwọn alábọ̀yìnbọ̀bọ̀jẹ́ kan wà wọn ní ẹbí wọn níran kankan wọn ni wọn máa wá bí wọn wà bí wọn wọ ìdílókè kò ní délẹ̀ wọn la ẹ má bínú pé wọn la tọ̀dọ̀ yín o sẹ́mu pé yìí ní bọ́tìnì àwọn gbogbo bọ́tìnì tọ̀dọ̀ tí wọn ò lè pé kò pé rí wọ́n bá wọ sọ báyìí bí bọ́tìnì ṣe tò tẹ̀léra wọn sẹ́mu pé bọ́tìnì tò tẹ̀léra wọn ní ibi aṣọ tẹ́yìn wọ̀ tí wọ́n gbé kẹ́rí bọ́tìnì ń bí tí méjì ò ti yọ sọnù ń bí bí wọn yọ jẹ ni bí wọn yọ sínú ibìkan ni kò sẹ́ni tí ó mọ̀ ẹ kàn torí bọ́tìnì ń bí ẹ torí ń bí ẹ torí tí ó tó ṣòfò níbi ojú kínní gan ó lè ṣòfò dànù ẹnìkan kí ni ó kọjá máa ń ta kí bẹ́ẹ̀ adùn ní ẹ̀jẹ̀ àbí adùn ní àbádùn ní kíní kan àbí kíní adùn ní ọlọ́gẹ̀dẹ̀ onímọ̀ wá bí ọmọ òun sì rèé mélòó lára wèrè ojú léńjẹ léńjẹ báyìí lọ tó bá wọ sọ òun bí ìgbà tí ọ̀gẹ̀dẹ̀ sọ lọ́rùn ní sùúrù ah, o ti ń kàn mí níbi tó ń dùn mí. àdùn hmm. ní èwo. ní olóhùn. ní tó ń tọ̀gẹ̀dẹ̀. tọ́jà wa bígbà tó yẹ pé ẹ mọ̀ kí one one kó sàn wálẹ̀ báyìí bígbà tó ń náyàn tí omi ojú sàn wálẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí. kúnlé náà tó solo àdùnní wá kúnlé tèmi wá síbí. oh god ṣé mo fẹ́ máa parọ́ ni. irọ́ mi ló ń parọ́ but ọmọ tí mo sọ yìí local girl mà ni. ẹ local government girl náà ni mo mọ yín jiyàn èmi ò sọ pé ọ̀dọ́ka local government ni bó ṣe wà kò gbé èbó kò no english no pidgin kò gbọ́ nǹkan kan lẹ́yìn kọ́kọ́ wà bí ọ̀dà tó bá wá wá bí bí òṣèwà gbọ́ nǹkan kan o ní tí wọ́n á fi gbowó lọ́wọ́ ọ̀gá ni òye mi bóyá tó bá ti kù díẹ̀ kù dé bí yóò tọ́ nǹkan láàyè gbogbo tó bá débi tó bá lóun fẹ́ gbà ní wọn kò kódà kó débi kó lóun fẹ́ mọ gbọ́kọ̀ ìlọ ọ̀gá rẹ̀ di àṣùgbé fún un. ọ̀dà ilé kan pa tẹ́ ẹ bá mi tí mò ń para mi lórí tí mò ń jà wèrè mi lórí bó ṣe débi ọ̀gá tàkà tó kúnlé mo ní iye báyìí ọ̀gá sì tọ́ bá kù wọ́n sì kúnlé lọ́wọ́ ètò wa dùn mí jù tó jẹ́ kórìí mi ọmọ gbá yé tó yìí mi fi gbá yé ó ní ti fóònù ọ̀gá wọ́n kàn ní Kúnlé i need your phone ọ̀gá kan mú síìmù ni wọ́n kàn yọ síìmù ni bóyá wọ́n sọ́nù ni o bóyá wọ́n rún jẹ ni o bóyá wọ́n sọ sínú àpò ni ìmọ̀ wọ́n kàn sí fóònù lé lọ́wọ́ ni orí mi gba iye fóònù tí mo ti ń sọ tẹ́mi ti ń sọ ti pẹ́ẹ́pẹ́ kọ́ńtà kan mú fóònù yìí o tó bá ti lò díẹ̀ tó bá ti bọ̀ lọ́jọ́ kan bóyá sergeant point tiẹ̀ ọ̀làna gbà o. bọ́tù sọ fún mi pé ìbò àṣẹ dọ́gbìn náà. kí ló mean ṣó mú ìgbà tí mo ti pe fóònù ẹ̀ fóònù ẹ̀ dà fóònù ẹ̀ but kò sí fóònù mi lọ́wọ́ mi tẹ́lẹ̀ fóònù mi wà ní ọ́fíìsì tó ń bá mi ṣáàjẹ́. wáyé fóònù yẹn third fóònù rẹ̀. àìkún wọn mo ṣe lọ mo ṣe lọ tán sínsìn òun máa wọlé wọn wá bá mi ó ní màmá yẹn gbé ara wọn ìyá fún mi. dóná dóná dóná mi ìgbógbó ọ̀tún sọ òfin àdùn ní fóònù òfin àdùn ní new phone ṣẹ̀ṣẹ̀ get fún private line ẹ̀ ọkọ tí mi ò gbé mo sọ fún wọn ọmọ yẹn dẹ̀ ní wàhálà kan ṣẹlẹ̀ nílé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí màmá tí mo sọ fún ẹ yẹn pé màmá yẹn fọ́ lójú wọn màmá yẹn ó sick débi kó serious gidi gan. no no no mi ò understand me. ò understand this has nothing to do with it. ara màmá ò yà ìyẹn ló fi fún fóònù. ẹ ẹ mọ̀ gan ó ti ń pè mí ó ní nọ́mbà tó ń fi ń pè mí mi ò fi mo dẹ̀ believe pé torí pé mi ò mọ̀ nọ́mbà yẹn ni wọn á fún ní fóònù yẹn pé tó bá fẹ́ pè mí ó pè kan nínú nọ́mbà ilé pé kò ní sí pé tó bá pè mí ní pé ìjayà àbó nídìí anything láti tọ́jú àmọ́ yẹn kò ní sí pé wọ́n máa dààmú kó tó rí mi má kàn rí lọ́wọ́ kan má dẹ̀ lọ drop ẹ̀. kí ni títì ẹ kí wàá láì wá pọ̀ mà ṣe má jọ mọ́ ọmọ iná ni. lọ tó mọ̀ pé àjọ plan pé a máa ẹ̀pọ̀ tí lè wọ̀. èmi ò sọ pé àplanù àmọ́ ilá ti fẹ́ máa ga onírè lọ báyìí kí ló dé tó bá fẹ́ help yìí ọ̀gọ́ ṣe phone ló máa fún phone is a distraction she doesn't need it future la ní láti help ẹ̀ kó bright that's it. but baby tí bá fún ní fóònù yẹn náà sí náà kí ni tí bá fún lówó ń sìn ó lè ra fóònù fúnra ara ẹ̀ náà mo dẹ̀ wé níwò pé fóònù yẹn eléyìí tó máa ma fi dààmú kiri jẹ́ kí n fún un kó kàn try láti communicate. mo ní mi ò fẹ́ mi ò fẹ́ kí ló dé henceforth tó bá fẹ́ ṣe ní tèfù kọ́kọ́ sọ fún mi náà ìfẹ́ wà láà o nǹkan tí mo fẹ́ nìyẹn obìnrin ni nà ó ìgbà ń gbọ́. máa rúrùn kan bẹ́ẹ̀ sí mi ṣó yẹ kó jẹ́rú ọmọ ẹ máa rúrùn ẹ̀ sí. ẹ ọmọ kó ní ibi ó jọ mi ṣàfẹ́ mi fẹ́ tó bá fẹ́ ṣe anything fún obìnrin sóbìnrin jẹ́ kájọ máa communicate máa rán èmi sí i. Mami. Mami. Mami. Mami, Mami, Mami, ewu ẹdìdì oògùn tí mo sọ pé mo fẹ́ lọ bá rírà mo ti gé ẹ̀tẹ̀ ó yẹ wá lóògùn yìí màámi ẹ̀rẹ̀ dìde náà Mami, Mami, màámi màámi ha ẹgbà mi tẹ̀mí bá mi tàbí kí n pépè màámi ha tẹ̀mí bá mi o màámi màámi màámi ah! ẹ̀dìjẹ́ ah! ah! lè fún mi ẹ̀dìjẹ́ lè fún mi màámi mami ẹjọ ẹ wo oògùn tí bọ́bí mi fẹ́ fẹ́ lọ oògùn yẹn lélẹ̀ mami mami ẹ wo oògùn yẹn lélẹ̀ tí ìgbẹ́ wọ́n lóògùn oògùn mami mami mami ah, ah mami ọmọ rẹ kú mami ò lè kú àrárá ah, ṣé mami ti kú lóòótọ́ ni ah, mami ò lè kú. Mami Èkó! aku, ọkùnrin má fọ̀kù ṣẹ̀rẹ̀ lẹ́yìn. Gbogbo apátá lọ́mọ pé ikú tó pàdé àdìyẹ owó lẹ́nu dá. Ọmọlọ́mọ ọmọlọ́dún ẹ̀yìn bàbá wa tẹ̀wọ̀ sáfẹ́fẹ́ rẹ̀. Ìwọ́n ni màá kọ̀wọ̀ kó má fi ikú ṣẹ̀rẹ̀ lẹ́yìn kó má bàa dá ọkọ̀ mi tiẹ̀ lára. Ah! àdìrí ti tó bí mo kọjá ẹsẹ̀ yóò bọ́ mi. ẹ wo ṣẹ́nikú tó pàyà dùn ni àbí tó máa mú mi lọ ní o àbí tó máa mú mi lọ ní ọ̀rọ̀ sí àdìrí ọ̀rọ̀ sí àdìrí. àdùnní kò ṣeé ṣe ẹni tó ti kú ti kú òjijì lásán làwọn ilé yìí má bàrà jẹ́ ju àdúgbò. mọ́mí ò lè kú. àfikẹ́. yé ni pé àbíkẹ́ ti kú ó ti fi wálẹ̀ lọ. Ah! Ah! Ah! ẹ̀bá má jẹ àbàrà jẹ jù ṣèṣì mọ̀ wípé ọ̀ṣàmọ̀ yóò lẹ́lòmíì yóò ṣàwà kí oró ní tí gbogbo wa sì mọ̀ wípé akínhóró òun lolùtọ́jú òòṣà ọmọ yìí ní ẹ bá jẹ́ agbájúmọ̀ ká tọ́jú. má ṣe o Ike ti da, Ike ti gbé. Èsúrú ti là ó ti là dànù. Abẹ́rẹ́ sọnù àlè rí mú ọ́pọ́ ọ́pọ́. Ó mà ṣe o. Ẹ̀rọ mi rí mú kó jẹ. Ẹ̀rọ mi rí mú kó jẹ. Ẹ̀jẹ̀ tó ní ìṣẹ̀dá mi ti Má. Ronú mọ níwọ̀nba o. Torí gbogbo wa la mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí òun ewu ńlá ni. Àmọ́ gbogbo ìjókòó yìí wá mú un dá lójú pé ní ìgbàkúgbà lóòrèkóòrè ìyá kankan ní èjì. Àmín. Hmm, <laughs> Ẹ̀yin, ìwọ ọmọ yìí. Má. Hmm, bó o ti rí wa yìí kí ni o lérò wípé tàbí báwo lo ṣe lérò wípé àjẹsí ẹ. ìyá mi lè jẹ ẹ dẹ tún jẹ ọ̀rẹ́ mọ́mì mi. Hmm, hmm, òkú làkàyè òkú làkàyè sórí ọ̀rẹ́ mọ́mì ẹ la jẹ́ ìyá títì ẹ náà la tún jẹ́ ṣó gbọ́ mi bó ti wà yẹn ẹrù wa ni ẹ o àbí òye ẹrù títí wa ni ìwọ jẹ́ má darí ẹ láàmú bí mi pé kí ló dé ìyá rẹ ti ṣiṣẹ́ lẹ̀ fún ẹ jẹ à òun àyíká má jẹ́ ó yà ẹ́ lẹ́nu ìyá tó bí ẹ ó ti ṣiṣẹ́ lẹ̀ fún ẹ gbogbo ohun tó bá ń fẹ́ pátá ó ti wà nílẹ̀ tó o bá ti ń rí mi tó o sì ti ń rí àwọn ọmọ rẹ méjèèjì àbúṣebúṣe gbogbo ohun tó ń fẹ́ ó ti wà nílẹ̀ àmọ́ ṣe fún ẹ kí wọ́n ti mọ́ bèrè ni tó o bá ti lè lanu bèrè pẹ́rẹ́ ó ti di ṣíṣe sọ̀rọ̀ mi yé ọ fọkàn ara rẹ balẹ̀. Hmm? ọmọbìnrin má tó ń kó bá wọ lójú kò pè wá ṣàkíyèsí a máa tọ́ ẹ sọ́nà tó bá lóhun kóhun tó fẹ́ ìwọ pè wá gbogbo tó bá ti fẹ́ dáṣe yóò dá fún ọ àmì ló ṣòro àmì bọ ìyá ẹ ṣe kò dúpẹ́ inú mi dùn gan ni ẹ ṣe gan ni mà àmọ́ inú mi ò bá dùn tẹ́ ẹ bá fi mí lé nígbà kọ̀ọ̀kan ọmọdé ọmọdé sì ń sí ọ. a ní kó máa yọ̀ kínú ẹ máa dùn àjẹkẹ́rù bá ẹ tó bá ti fẹ́ ni o sọ má dára rẹ láàmú yóò yẹ o. ìrí ò mọ bá ọ pé àánú ò mọ bá ọ pé ààrẹ ó tù ẹ ò ní banújẹ́ hmm, kó rí bẹ́ẹ̀. àmín àmín ẹ ṣe ìrànlọ́mọ ẹ ṣe mọ́. orí àtúntò ká kò dára yá. So, ó fi ṣọ́ ẹ̀ṣọ́ ire o ire o ire ire lójú òwò ń rí o lọ́jọ́ tí wọ́n bá. sọ. kò sí nǹkan méjì tí mo pè fún ọ nípasẹ̀ nǹkan tí mo gbọ́ ní àdúgbò yìí gbogbo bí gbogbo àwọn àdúgbò ṣe ń bẹ̀ tí wọ́n sọ fún mi ojoojúmọ́ ló sọkún pé wọ́n fi oúnjẹ lẹ̀ títí wọn ló jẹ́ ojoojúmọ́ ìgbìmọ̀ mi ẹ̀ ìgbìmọ̀ mi ẹ̀ ló ń bá ní kí ló fẹ́ kí n tún sẹ́yìn ẹ̀ ṣé bí ojoojúmọ́ ni mò ń pè ẹ́ lórí fóun tí mo bẹ̀ sọ̀rọ̀ mi ò sáà fi ẹ́ sílẹ̀ nígbà kankan nígbà tó kọ́ tó jẹun sí tó ń fojoojúmọ́ bànújẹ́ tó ń ké sọ fẹ́ dára bọ̀ ara ó dẹ̀ gbé bànújẹ́ kó gbé kúrò lọ́kàn ok plan mi tó bá máa confident fún ẹ bóyá kò fẹ́ kan move síbi for some time so that ọ̀rọ̀ mú mi àlè kọjá lọ lọ́kàn tó bá dẹ̀ pẹ́ díẹ̀ tó ti jára ni tó bá fẹ́ padà nígbà yẹn ẹ̀ẹ́ àwa òkè fún ẹ. pàápàá jùlọ kan tó bá fẹ́ padà sí ni mi ní jẹ́ kó padà sí yẹn la torí mo rí pé ilé yẹn ò síbi tó yẹ kó gbé náà mo ṣetán láti gbalẹ̀ fún ẹ mo jẹ́ ìlú àwa òkè ń bẹ̀ so that wà á lè plan another new life. gbogbo rọ̀tìrọ̀tì àti ìrònú ṣèbára jẹ́ ọ̀rọ̀ mọ́ni ó yàtọ̀ bá lọ tọ́kọ́tọ́ padà àbí kí ló fẹ́. kò lè fi tẹ́ lójú gbogbo ogun kan àlọ́ níwọ̀n tí kò ní ní àmọ́ ẹ̀wọ̀n fẹ́ kó gbé ìrọ̀rùn fẹ́ kó gbé ìkó ọ̀rọ̀ kan ṣùgbọ́n olúwa ọlọ́run alágbára wá ṣàánú fún mi ayérayé gbọ́rọ̀ mi ìlú kàmídà má jẹ́ kójú tì mí owó ńláńlá ìbò ńláńlá olúwa ọlọ́run alàyè kan máa fi wá mi rí ayérayé wá ṣàánú fún mi ọlọ́run wá gbọ́rọ̀ mi wá gbèjà méjà jẹ́ kó kìkì tèmi náà búyọ̀ jẹ́ kó mọ̀ mi jẹ́ kí n ní owó ibi táwọn èèyàn ní owó sí ọlọ́run má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé ọlọ́run má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé olúwa ọlọ́run alàyè wá ṣàánú fún mi bàbá wá ṣàánú fún mi ah, owó tó ń tó owó owó tó tó owó olúwa bá mi fún wọn bàbá wa ṣàánú fún mi kájé wá mi rí owó tálánú mi bá wà ìṣọkùnrin ní ìṣọbìnrin ní jẹ́ kó máa fàánú wá mi rí lákòókò yìí jẹ́ kó máa fàánú wá mi rí lákòókò yìí olúwa ṣàánú fún mi bàbá wa ṣàánú fún mi jẹ́ kó fàájé wá mi rí jẹ́ kó fowó wá mi rí ọkùnrin lébi lọ́wọ́ mi ṣàánú fún wọn wọ́n mi ṣàánú fún wọn wọn ò wọ́n mi rí láti ibì kankan wọ́n dẹ̀ yọ mí kúrò nìkọ́ta wọ́n dẹ̀ ṣàánú fún mi olúwa bá mi ṣàánú fún wọn olúwa mi fún wọn lówó bá mi fọkàn wọn balẹ̀ má jẹ́ kójú t tì wọ́n bàbá wa bá mi ṣàánú fún wọn ọlọ́run ìyanu wá dé mi náà lóhùn wá dá mi lóhùn gbogbo nǹkan tí mo bá fẹ́ ọlọ́run wá ṣe fún mi gbogbo nǹkan tó ń dùn mí lọ́kọ̀ olúwa wá pa mí lẹ́ẹ̀mí ọlọ́run mo wá fi ọ̀rọ̀ màá mi àsọ̀rọ̀ ìyá àgbà mo wá fi lé ẹ lọ́wọ́ olúwa bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere olúwa bá mi dáná ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n olúwa bá mi ṣàánú fún wọn ayérayé ọlọ́run ìyanu ẹ wá ṣàánú fún mi bàbá ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run gbọ̀rọ̀ mi rò méjàméjà má jẹ́ kó dúró tì mí. àdùnnú ṣóòbí nípa ránṣẹ́ pé orí agbóyún pé àtìgbà tíyà ẹ̀ ti kú kò sí ní bíbá Mm, bẹ́ẹ̀ ni mà ọ̀dọ̀ ọ̀nkù kan ni mo wà ẹni tí mo dẹ̀ wá lọ́dọ̀ yẹn bí olóore mi ló jẹ́ o kódà kí máa mi tó kú àwọn náà ràn wá lọ́wọ́ gbogbo nǹkan tá a bá need àwọn náà máa ń fún wa àwọn náà dẹ̀ ní pé ìgbà tí màmí ti kú bó ṣe jẹ́ nìkan mo wà nínú ilé pé bá kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn èmi náà dẹ̀ tún wò pé inú ilé tóbi jù fún mi nìkan ìdí nìyí tí mo ṣe lọ síbẹ̀. àdùnnú má ìwọ ló pè wá nítorí náà la ṣe wá jí ọ rárá mà o ẹ̀yin lẹ pè mí bẹ́ẹ̀ lè ṣe pè mí wípé kí n yọjú sí yín nílé màámi bẹ́ẹ̀ náà ni mo ṣe ń bọ̀. <laughs> àdùnní ó gbàdúrà kan mọ́júmọ́ òru. bẹ́ẹ̀ ni èmi kò ń ṣe tèmi mo kò gbàdúrà pé kọ́lọ́hún dá mi lóhùn ayọ̀ ẹni tí mo dẹ̀ wà lọ́dún ẹ̀ tó ń ṣàánú mi látọjọ́ ẹ̀ náà kọ́lọ́hún bá mi ṣe nǹkan yánu fún un ṣé ìwọ wàá mọ̀ wípé àdúrà tí wọ́n ṣe lóru mọ́jú mẹ́rin nìyẹn ó ti dìre lọ́dọ̀ títí àwa. àdùnní ọmọ mi mo kí ọ kú oríire kódà ṣe ni kó fọwọ́ ba ẹlẹ́dàá ẹ̀ báyìí pé mo kú oríire. àwa tó ń wò yìí tá a jẹ́yà fún ẹ ǹjọ́ mọ́ ohun tó sọ àwa pẹ̀lú ìyá rẹ̀ pọ̀ ò mọ́ mi ò mọ nǹkan tó so yín pọ̀ pẹ̀lú mọ́mì mi o nǹkan ẹ̀kọ́ tí mo kàn mọ̀ ni wípé ẹjọ́ rẹ̀ ẹ̀dẹ̀ àárín yín dẹ̀. ẹ ẹ ṣòwárò ní tó jẹ́ ọjọ́ oríire a wàá tú àṣírí ọ̀hún fún ẹ ohun tó wà láàárín àwa pẹ̀lú ìyá rẹ̀ òní ni ó mọ̀ ẹgbẹ́ awíre gbére o. ire gbogbo ayé tiwa ní í ṣe. ire yóò wá ní fi wá sílẹ̀. àṣẹ. ire a máa bá wa pé. àṣẹ. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé èní ni ọ̀dúndún ọmọ asòdedẹ̀rọ wa pé. bẹ́ẹ̀ ni èní yẹn gangan ni ìgbà ajé máa kúrò lọ́wọ́ ẹni tá a gbé fún tó ti ń ṣoore fún látijọ́ tó máa dọ́wọ́ ẹ̀lú. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ọdún kọ̀ọ̀kan nígbà yìí máa ń wà lọ́dọ̀ èèyàn kan èyí ló tún máa yí pọ ẹlòmíì bẹ́ẹ̀ àjíkẹ́ olórí mo wá fẹ́ kó sọ fún wa nǹkan tí ìkòkò ajé awírègbèrè ti ṣe fún ẹ láàárín ọdún kan tó ti wà pẹ̀lú ẹ àwọn àmì tó ti rí àwọn àpẹẹrẹ tó ti rí mo fẹ́ kó sọ fún wa. ah olórí mi ò kábàámọ̀ pé mo darapọ̀ mọ́ ẹgbẹ́ awírègbèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àbígbẹ̀yìn ìyá mi òun lèmi ń ṣe nígbà tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí <laughs> olórí àdígbẹ̀yìn mi mà ti dá síwájú ó túmọ̀ sí wípé tí àwọn ìyá àti bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi tí wọn ò bá rí wọn ò ṣe ohunkóhun bí ọlá ṣe ń yíwọnú ọlá bẹ́ẹ̀ ni ìrọ̀rùn yíwọnú ìrọ̀rùn fẹ́mi àtọkọ mi àná kan tọ́ka tó rí mi olórí kí n má parọ́ fún yín ó ń ṣe mí bíi kí n má gbé e lẹ̀ mi àmọ́ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé àdéhùn tó wà láàrin gbogbo wa ọdún kọ̀ọ̀kan ni pàápàá jùlọ orí ayọ̀ ìdùnnú àjẹǹjẹ tán èyí tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo dẹ̀ mọ̀ pé àárọ̀ ọmọdé ọmọ mi wọn ò lè jẹ tán orí àjẹǹjẹ tán ó ní kòkò àwúrègbèrè ti pèsè fẹ́mi àtìdílé mi. ó ṣe tó dojú ti àwa ọmọ ẹgbẹ́ àwúrègbèrè tí ò dẹ̀ bàjẹ́ lórí ẹ̀. Hmm, ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àtikẹ́ olórí níbi tá a bá dé yìí wàá wá gbé ìkòkò ajé àwúrègbèrè wà á gbé fún Àbíkẹ́ òun olórí Àbíkẹ́ òun rèé o kò ní mú ẹ o ò ní ṣì lò bí mo ṣe lo tèmi tó fi jẹ́ fún mi. sínú mi ń dùn tó jẹ́ pé táwọn ẹbí mi ò bá rí mi wọn ṣe ohunkóhun bẹ́ẹ̀ ni ó ṣe rí lọ́dọ̀ tí wọ́n. àṣẹ ìwí nìwé onílé ìfọnù ìfọ àlejò. bónílé bá ní ká jẹ tán. àlejò alókùn lẹ́yìn. ìkùlẹ́yìn tí ó rí o ti dáwúre yìí ẹnu ẹni la fi ń gbére fún ara ẹni kó wá bẹ̀rẹ̀ sí ní sọ fún ìgbà ajé yìí bó ṣe fẹ́ kó rí fún ẹ irú ire tó ń fẹ́ nínú ilé ẹ nínú ayé ẹ máa kì báyìí. ẹ ṣe ìgbàdúrà fún ṣe mo ti rí ire kó tó dé mo ti mọ̀ yí pé ire ìyá kàn mí wá dúpẹ́ lọ́jọ́ èyí wípé ire náà kò dánwọ́ nù. mo fẹ́ kí gbogbo ẹgbẹ́ mọ̀ wípé ìkòkò ajé yìí ọmọ mi fọlákẹ́ ni mo fẹ́ fi tọrọ fún ṣé ẹ rí fọlákẹ́ mi jẹ́ ọmọ tó jẹ́ wípé ojú bá ọmọ lọ a bí tàánútàánú ni ọmọ tó láàánú mi lójú ni púpọ̀ tó bá wá kún yín pé kí n pebi sùn lábẹ́ ayé yìí ọmọ mi á wọ oúnjẹ débi tó bá lè lórí oúnjẹ torí kí n lè bá jẹun ìjọ tí mo ti ń rọmọ èmi ò wúwo ọmọ aláàánú bẹ̀rẹ̀ ni mo ṣe wá wò wípé kí n fi ìkòkò yìí ṣẹ́ ajé fún ọmọ mi Fọlákẹ́mi ṣe wá rí ọkọ tó fẹ́ náà ọmọ dáadáa ni òun náà láàánú nínú kòsíkòsí wọ́n gbìyànjú fún mi lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan díẹ̀díẹ̀ tí mo nínú ilé yìí nínú àìní wọn ni mo ti rà fún wọn oúnjẹ wọ́n mi rí aṣọ tí mo máa wọ̀ sọ́rùn wọ́n ń gbìyànjú ní agbára tí wọ́n lè gbìyànjú fúnra wọn torí náà ẹ olórí mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ìkòkò awúrè bìrè mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó máa jẹ́ fún Fọlákẹ́mi àti ọkọ ẹ̀. ó dábàá ó dàṣẹ bó o ti wí èké ti ké àṣẹ sì ti gbé àṣẹ àṣẹ ìṣèdúpẹ́ o ìṣèmọ̀dúpẹ́ o ìṣèmọ̀dúpẹ́ o ìṣèmọ̀dúpẹ́ o. ẹ kò wá sí nǹkan púpọ̀ bó ta máa ṣe lẹ́yìn ìjẹ àti ìmú iye ètò olórí. amọ̀dẹ̀mọ́rọ̀ tó ń mọ́lógún mápò tó ń mú ọdẹ tòun ti bọ́ ọwọ́ ẹ̀ tá a bá ṣe yìí kí a kò fẹ́ fún kò rí bẹ́ẹ̀ olórí tí n bá tiẹ̀ wá kú àtẹ̀mí àtikú mi kódà kí n tún padà wá mi ò lè dọ́rú eléyìí wò láyéláyé olórí ṣé ẹ rí àdótẹ́ ní kí n gbọ̀n sí wípé tí n bá ti gbọ́n sí òun ni kó jẹ́ the last one tí máa ṣe ṣe nígbà tí mo gbọ́n sí tán látìgbà tí mo ti dé mi ò padà síbẹ̀ ṣe sọ mi ò padà síbẹ̀ ṣe sọ lórí ẹ gbà mí gbọ́ mi ò lè ṣerú ẹ mi ò lè ṣerú ẹ. tí wọ́n bá lóhùn ọ̀nà ẹni mọ̀nà ló ń tọ̀ kú o. ẹ gbà mí mi ò mọ̀ pé ó dóhun tó tó ìwò hmm. mi ò mọ̀ mi ò mọ̀ mo bá nínú ilé ni ẹ̀kọ́ tó dẹ̀ mú náà ni mo gbà lọ́wọ́ ẹ̀ bó ṣe mú náà ni mo ṣe gbà lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ pé ó ti mẹ́ran jẹ ó lébi ń pa òun mo dẹ̀ ní kó wọnú ilé kó jẹ́ ká lọ jàmàlà hmm. mi ò mọ̀ pé mẹ́ran jẹ. ọmọ padà síbi tó ti ń bọ̀ ní tiẹ̀ lóòótọ́ ni mo bá nílé èmi ò mọ̀ kó ti mẹ́ràn jẹ ẹ̀kọ́ tó lóun fẹ́ jẹ tó dìbò ni mo gba lọ́wọ́ ni mo ní pé kó gbé sílẹ̀ mi ò lóde ẹ̀lẹ́ bí ń pa àwọn ìdà wọlé kó wà lọ jàmùlà mi ò mọ̀ kó ti jẹun mi ò mọ̀ kó ti débì ẹ ṣàánú mi ẹ gbà mí gbọ́n torí ọlọ́run ṣé ká ẹ má gbọ̀sà ẹ má gbọ̀sà ẹjọ́ torí ọlọ́run ẹ má gbọ́ olórí ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú fún mi olórí ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ṣe rí ẹ̀kọ́ yìí bó ṣe mú náà rèé tí mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ah! ẹ má gbé kókó awúre gbèrè ẹ má gbé kókó ajé yìí lọ ẹ ṣàánú mi olórí ó yẹ ká ẹ gbà mí gbọ́. Ah! ọlọ́run o gbogbo pèsè tí mo fi gbogbo ayé mi pèsè ah! kí ló ṣe mí báyìí. olórí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀jẹ̀ mi fẹ́ wò ọlọ́run ilẹ̀ ni mo wà nítorí ọlọ́run ẹ ṣàánú mi ẹ wọlá pé ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ẹ wọlá wípé ẹ lè dá mi dáhùn tó wà nílẹ̀ ó pọ̀ jẹ́ mímì lọ tẹ bá ní kẹ́ ṣe báyìí kẹ́ máa wò mí níran kẹ́ ẹ fi mí sílẹ̀ ìdídì ìrọ́dìran ní ayé àbàjẹ́ ṣé kó wá dà kí wá wá sílé ayé ká bá tiẹ̀ rí pa pé mo wá rárá rárá ẹ ṣàánú mi nítorí ọlọ́ ẹ má wàá fi mí lẹ̀ pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ sí mi ẹ ṣàánú mi ẹ wo olórí olórí ṣé ẹ mọ̀ wípé ṣé ẹ ẹ àṣẹ ni ńgbà àṣetọ́ ní ìsìn náà ló dáa pọ̀ ṣ ṣé de mọ̀ yín pé ìfẹ́ náà lè fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí tẹ̀ fi ní kékèmí náà wàá darapọ̀ mọ́ yín aláàánú ni mo mọ̀ yín sí olóore ni mo mọ̀ yín sí ẹ má wàá dá kínní ìdá mi ẹ ṣàánú mi torí Ọlọ́run. ìwọ fẹ́ fún wa ní wọ́n jẹ́ sórí ohun tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kó ju onítọ̀hún kó rí ohun tẹ́nìkan ò rí rí bẹ́ẹ̀ ni. àbíkẹ́ ṣé o mọ̀ pé ọ̀rọ̀ rẹ ti di jàǹjà ni ilẹ̀kẹ̀ tó bá ti já kò ṣeé ṣàlàṣà pé mọ́ kò sí àtúnṣe. Ah, ẹ jẹ́ àṣà kó pé o ìdí ni wípé mi ò ní wò sùsù kí n fẹ́gbẹ́ ní wọn jẹ ṣé wàá rọmọ náà ta tí sọ yìí òun náà ní wò sùsù kó mọ̀ pọ́jọ́ ọ̀la òun lòun fẹ́ bàjẹ́ kó wá kẹran ẹgbẹ́ kó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ní yànmùyànmù tẹ̀fọ́tẹ̀fọ́ kò ní ṣe bẹ́ẹ̀ àìmọ̀ ni ọmọdé ló ṣe olórí. Àbíkẹ́ olórí Àbíkẹ́ orí. Ah! kò bá má jẹ́ wọ̀ Àbíkẹ́ kò bá má jẹ́ wọ̀ eh. tí mo ṣe fẹ́ràn ẹ̀ tó eh. ó dẹ̀ mọ́ ọ pé mo nífẹ̀ẹ́ gidi gan. mo mọ̀ mo mọ̀. Ah! ṣé ò fura ni sára ò fún ẹ ni ọmọ wa ti ọwọ́ oníkọlà ẹ kú. òkú òkú. Ah, má ṣe o àbíkẹ́ kò sàtúnṣe. àní kò sí olórí ọmọ owó ògbúdọ̀ tọwọ́ hmm. ògbúdọ̀ tọwọ́ yín kù. wo nǹkan ẹyọ kan péré ni a ní àǹfààní láti lè ṣe fún ẹ ṣó o rí ohun tọmọ ẹ kò jẹ ó ti fi ba ọ̀rá iṣẹ́ jẹ́ fún ẹ kò kúkú sẹ́nì kankan láàrin wa tó lè lò mọ́ kò dẹ̀ ṣe é lò fún ẹ mọ́ ṣó wá rí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ yìí. ó mọ̀ àbí kò mọ̀ kò kan àbí ṣó kàn wá ni kò kàn wá o kò ní bó ṣe wà yẹn tí ò bá kú láàrin ọjọ́ méje kò ní kò dẹ̀ ní jẹ́rú ọ̀run bẹ́ẹ̀ni mo wíre mo wíre ẹni tó wá lè jàǹfààní ìkòkò ajé yìí òun ni ọmọ tó bí ó ṣàbímọ tó o bá rí wò dàgbà tó o bá rí tọ́ òun fúnra rẹ̀ ló máa fi ẹnu ara ẹ̀ béèrè njọ́ tó bá ti lè béèrè ìkòkò ajé yìí ti di ti ẹnìyẹn ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ o ò lè lò ọmọ ẹ̀ náà sì lè lò. olórí ẹ ti wíire o ẹ ẹ ṣe mú dúpẹ́ àmọ́ bí Fọlákẹ́mi ò ṣe ní dìdàkudà bẹ́ẹ̀ ṣe wí tí ò tún fi ní wá kú bẹ́ẹ̀ ṣe sọ òun ni mò ń wò wípé kẹ́ ẹ bá mi yí padà. ẹran kọ́ mọ ọwọ́ ìrọ̀kọ̀ tí ojú rí ọwọ́ kú ẹ̀yin náà àwòyè lẹ́ ń wọ ọmọ yín ẹ bá mi wò kóyè ẹ má jẹ òkú ah, olórí ẹ má jẹ òkú èyí tí mò ń sọ ni wípé mi ò fẹ́ kó kú ni olórí. Hmm. ó rí ọmọ yìí ohun tó ṣe okùnfà bí ìyá rẹ ṣe rìn yẹn nítorí pé kí ni ohun tí ò yẹ kí ó fi ẹnu bà tó sì lọ fẹnu bà òun ló jẹ́ kí ìrìn àjò ìyá tó bíwọ ló jẹ́ kó rí bẹ́yẹn ṣé o rántí ọjọ́ kìíní àná tí mo sọ fún ẹ pé ìyá ẹ ti ṣiṣẹ́ lẹ̀ fún ẹ kò wá jẹ́ tó yẹ kó jẹ́ títí bẹ́ẹ̀ tí ó lè lò òun la wá fẹ́ gbé fún mi báyìí o. ṣé o wá ní àdúrà tó ló ṣe mọ́júmọ́ rò? òun ní ìbéèrè tó fi béèrè gbogbo ajé yẹn òun la gbé wá báyìí o. tó bá dẹ̀ ti lè tẹ̀ ẹ́ lọ́wọ́ ó ti di dandan ó gbọ́mọ̀ yìí kò lè yẹ owó dé ọlá dé ọrọ̀ dé tó bá lè dé àtiwọ́ àti olóorí ẹ tó ló ṣe àdúrà fún owó yìí ó mà pọ̀ o ọlá yìí ó mà pọ̀ o oríire yìí ó mà pọ̀ o àwọn àjẹkẹ́rù báyìí ó gbọ́ ọmọ yìí torí kàyéfì ló máa jẹ́ nígbà tí owó bá bẹ̀rẹ̀ sí ní wọnú àkáǹtì yín táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbàgbé owó sí yín lọ́wọ́ tẹ́ ẹ bá mu ní kékeré tó ń di rẹpẹtẹ má jẹ́ ká yẹ ẹja hmm? ṣó yẹ ṣó láyà ọmọdé ń ṣe ọmọdé ń ṣe ìyá mẹ́tò ṣó ìrèdè ìyá mẹ́tò. Mm. Mm-hmm. Mm. Mm. Hmm owó rẹ wá owó rẹ méjèèjì. àfọwọ́kọ ọkùnlẹ̀ ni kúnlẹ̀ ó yá náwó rẹ méjèèjì sókè. abẹ́wò hmm. ìkòkò ajé náà ni mo gbé ajé àṣẹ àṣẹ ohun tó bá fi kòkò tó fi pè ní kòkò ajé yìí a máa jẹ fún un àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gùn òbí mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ́rọ̀ mi. Bye ṣùgbọ́n lálàyé wà ń bí báyìí mọ́tò yẹn náà ni lè wá sí bíbà yìí bó wá ló lè wà kọ́lọ̀ mọ́tò yìí náà ni mo dá kọ́lọ̀ mọ́tò wọn mọ́ ah, mi máa drop ẹ̀ sínú mọ́tò wọn máa kọ́ pé wọ́n pé mo ti bá wọn drop ẹ̀ ní o kò dẹ̀ séyàn nu mọ́tò ah, ọmọ pẹ́ wọ́n máa lò bẹ́ẹ̀ ni o bàbá wọn pè bẹ́ẹ̀ pé mo ti a máa sọ̀rọ̀ lórí fọ́ọ̀. ta ló gbé báyìí síbí but mi ò gbé báyìí kúrò nílé náà. Funny money. Sá, mo fẹ́ sọ àwọn ọ̀kan fún yín, mo ló jẹ́ kí n pè sá ṣe rí ní ẹnujọ́ mẹ́ta yìí ẹ máa rí àwọn nǹkan ìyàlẹ́nu mo ò dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ kí kó surprise yẹn mo ṣe ní kí n sọ fún kẹwà bí ẹ lẹ̀ ṣe rí bí ọ̀rọ̀ owó owó tó pọ̀ gan ni owó tó pọ̀ gan bí kí nǹkan transfer owó sàkáǹtì ni ṣó yẹn àbí kẹ́ rí owó rẹ̀ ń bíṣẹ́ yín owó tó pọ̀ gan ni owó tó yẹ pé ah, owó tó ń dẹ́rù bòlù ṣe ni o ṣé nǹkan tí mo sọ yìí ni àbí kí nǹkan gbowó fún un pé kẹbọ òun gbé dání kó wá má béèrè mọ́ kó yẹn wá di tì kò kí n ṣe owó kiri ni tó láti sọ owó tó pọ̀ gan ni owó tó pọ̀ gan-an bílíọ̀n owó tí mo sọ yìí o ọ̀rọ̀ sáà kan tí mo sọ so láti èmi sí seven days àwọn nǹkan ẹ máa tọ́ láti máa happen mi ò fẹ́ kẹ́ ẹ bẹ̀rù mi ò ní fẹ́ kẹ́ jáyà ṣé táwọn olùbá ti ń wọlé inú mi dùn tó bá lè fọwọ́ fà mọ́ra. tí wọ́n fẹ́ try láti gbọ́ yìí dáadáa kí bóyá èèyàn kan lè ṣe mistake transfer owó sákàǹtì àbí ibi tí mo ti ń ṣiṣẹ́ kan gbàgbé owó síbẹ̀ owó tó pọ̀ tó ń dẹ́rù bó sí àbí kí èèyàn kan gbé fún mi kí n bó ń gbé dání ẹ mm, pé kí n máa bẹ̀rù kí tẹ máa gbé wá sílẹ̀. ẹ máa gbé wọlé. ó dẹ̀ máa fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu ìgbà táwa sí ọ̀sẹ̀ kan ọlọ́run á jẹ́ ó ṣẹlẹ̀ èmi náà mọ̀ pé ire ló ń gbàdúrà kó máa ṣẹlẹ̀ sí mi nígbà a àdúrà ló ń gbà ọlọ́run ọba a jẹ́ kádùá náà gbà fún mi ilé àtọ̀nà ẹ̀wọ̀n náà máa máa dà ìwọ̀n gbogbo ní wọ́wọ́ tí o wọ́n fi ń dá ẹ lójú pé pẹ̀lú bí mi àti ẹsẹ̀ mọ́ra tìǹbù mi ń dùn nígbà gbogbo pé mo mọ ẹ̀ ìbànújẹ́ ò ní wọ àárín wa fọkànbalẹ̀ mo ti gbọ́. ẹ̀rù mi bà ẹ kí n lọ parí nǹkan tí mo bí bí ẹnu lé sọ pé mo ń travel ṣùgbọ́n. Mm-hmm. ah ọmọ bàbá yìí ti sinmi bàìṣá ẹ sáré fi yẹn tọ̀jà rí. ẹ̀lú aláyé mi ò rẹ́ ní bọ́ọ̀dì bíbá yìí o gbogbo bíbá pátápátá ni mo ti wò mí ti ẹ̀rẹ́ ní bọ́ọ̀dì rárá mọ́tò bá wò kò sówó ní mọ́tò o táyé mo ṣe ń dé bíbá yín sínsínsínsín mo ṣe ń páàkì ni kò sówó ní mọ́tò rárá rárá mi ò rẹ́ ní ti rárá bíbá yìí o kò sówó ní mọ́tò aláyé ní mọ́tò kẹ̀ kò sí kankan bí o rẹ́ ní ti rárá bíbá rárá. ókè mo ti ń bọ̀ sáà. àní ẹ máa lọ ẹ máa lọ bẹ́ẹ̀ ọlọ́run tẹ bá débẹ̀ tẹ bá ti lè tẹ bá ti bá ọ̀gá àtọmọbìnrin ẹ kàn pa ẹ pa mí àbí kẹ mọ kì mí mọ àbí kẹ rí mi bí ọ̀dàlẹ̀ àní wọn wá ọlọ́run kan wà bẹ́ẹ̀. kí la rí wọn. ẹ pẹ̀lẹ́ ẹ máa ẹ ọdọ àbọdà máa pè yín padà màá pé tẹ́ ti débẹ̀ yẹn jẹ́ kémi ọmọ só ti bíbí la rí wa bíi bíláàrì o ò lè change. kí ló tún ṣẹlẹ̀. ilé ẹ̀ka kọ́ lójú èéfé yẹn sí yẹn. Ah! ẹ máa wo ẹ máa wo kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ ilé ọ̀gá wo lẹ gbọ́ sí ẹ̀gbọ́ nọ́mbà mi tí mo dá kọ́ ni mo ní nọ́mbà seventy three low cost street. ẹ ṣẹ́gbẹ́ lọ̀gá ń gbé ni tani ọmọ tó fọlá àgòrò lọ̀gá ń gbé. bíbí lari tó o sọ pé ẹjọ́ wà lánàá ni o kódà kó máa lọ bẹ̀ báyìí báyìí báyìí wọ́n máa bọ́ yẹn ń bẹ̀. lọ́sí sọ́ọ̀tún mọ̀gbà tẹ́ dẹ́nà dncc tẹ́ tẹ́ sọ́ra yín di kọ́sọ́mà kí àkàlẹ̀ tẹ́ ń tẹ́ ń wo conversation àwọn èèyàn tẹ́ ń sọ lórí fóònù lọ tẹ́ ń sọ bọ̀ tẹ́ ń sọ lọ tẹ́ ń sọ bọ̀ owó lọ sí gan èwo ni wèrè gan wọ́n kánú kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o. ní ìṣe òpó yìí pa. ìsinsìn ìsinsìn tó sọ bọ̀ ìsinsìn. ẹ jọ sẹ́yìn òfin ti ń ṣe ti ń ṣe bí ti ń ni pé kẹta ọkọ̀ tèmi ni kémi mọ́nítọ̀ ọkọ̀ ti ń jáde nù bí àtẹlẹ́tọ̀ bá fẹ́ wọlé ẹ sẹ́sẹ́ wa papọ̀ ní kí ló dé tẹ̀ wà lémi láyé àgàgà kí ló dé tẹ̀ ẹ́ ń fi náà ìsìn nìgan what are you evidence me for. kino kino evi la. what are you evidence me for. wo sọ oh. oore àṣírí ẹ ó máa tó tú. bẹ́ẹ̀ni ajọ wa ló gba yìí a tó tú kátẹnujà tẹnujà. ìmọ̀ yín tẹ́ rò pé yóò jọ òun pé ẹ ṣe jọ ẹ ṣe jọ lẹ́kọ̀ọ́ tẹ́ jọ ń rò pọ̀ òun ìmọ̀ yóò lè jọ ẹ̀yin ẹ fẹ́ pa ó pọ̀ ẹ fẹ́ mọ ẹ fẹ́ mọ ẹ fẹ́ mọ ẹ fẹ́ mọ ẹ fẹ́ máa ṣe calculation bóyá ẹ lè rí ọkọ̀ ẹ lè rí ọkọ̀ kan gbé kẹgbẹ́ kẹgbẹ́ fún fẹ́ǹsì ọlọ́ngbọ́ bẹ́ẹ̀ bá gbé ọkọ̀ kó mi èmi ni mo sọ bẹ́ẹ̀ tójú mi ò bá tó máa délé ọdẹ́jì lọ́yọ̀ọ́ máa bẹ Ṣàngó sí lọ́wọ́ ẹ̀ Ṣàngó pa ìdànù Ṣàngó tó pa eku tí tó jẹ nǹkan nulẹ̀ lásán ká má ti wá sẹ́ni tó gbọ́kọ̀ ẹ wèrè mọ́ tilẹ̀ ni. I refuse to accept it. Okay, what happened? Kúnlé my Kúnlé yes bíbí ìlànà jẹ́ kó yé mi wípé kó nísìnyí ó ti fẹ́ àdùnnú lọ́gẹ̀dẹ̀ mi bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí àdùnnú wà ní Kúnlé bí ibẹ̀ ló sùn sí ibẹ̀ tó. Bíbí ìlànà kọ̀ security ibi iṣẹ́ kúnlẹ̀ náà. Mhm. ẹni mi ò mi ò lò ó pé bóyá kúnlẹ̀ àti wọ́n lè pè é kọ́lé kúnlẹ̀ would have took so long to be dating am. same thing. because it could have been that bóyá ọmọ yẹn ó lọ gbà kọ́ lọ́wọ́ kúnlẹ̀ because mo rò bóyá bóyá irú nǹkan bẹ́ẹ̀ ni màá yẹ lára wọn ó lè lọ síbẹ̀ bí ó lọ gbà kọ́ ọ̀rẹ́ We're not saying that they're dating. I don't, I don't think. Ṣé o mọ bí bíbí láyé ṣe close mọ̀ kúnlẹ̀? òun mà ló máa ṣí géètì tó bá ń bọ̀tà tó bá ń wọlé so definitely tẹ́nibọ̀dì bá wá síbẹ̀ ó máa mọ̀ ó jẹ́ kó ibi bíbẹ̀ ló wà báyìí ṣé inú dunu ṣé ẹni tó bá kọ̀ wá kíkù láti wá gbà kan kò tí yàtọ̀ sẹ́ni tó pé wọ́n rí tó ń sun tó bẹ́ẹ̀ difference wà bẹ́ẹ̀ náà ah, what are we saying. wọ́n sọ gbogbo ẹni sìn bíbí láyé tó ń sọ ẹni sìn ṣé gbogbo ọ̀rọ̀ tí bíbí láyé tó ló máa mọ̀ pọ̀lọ́ because you know he's not always a serious person. ok mo ti gbà mo èmi tẹ̀ ti gbà mo tẹ̀ ti wá kàn kó báyìí pé reason tí mo ṣe ń pè é lóyà kó má jẹ́ pé mi nìkan ni máa fojú mi èmi ti wá decide pé mo fẹ́ lọ confirm. yeah i want to confirm it with my own eyes mo fẹ́ rí i báyìí. ah o better o better hey i guys guys why are guys like this why are their life like this no they can never change. They'll say they want you slim. If you're slim, you'll see them with a fat somebody. They, they want you chubby. If you're chubby, you'll see them. Padà o ìyẹn ti dájú, àyànmọ́ mi kò lè yí padà o, mo ti mọ̀ o. Orí bàbá kò ti dàgbà tó. Kúnlẹ̀, kúnlẹ̀. Kúnlé. Kúnlé. Kúnlé. nonsense kí ló lè fọwọ́ sí wẹ́sẹ̀. twelve twelve cost kí ló ṣẹlẹ̀ sí. ìwọ ló tó bẹ́ẹ̀. Bùsálà Bùsálà. ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣe lẹ́yìn náà. ṣé wọ́n yí pé bá ṣe rí gẹ́ọ̀ tó rọ́ tó ẹ̀mọ́ yá yìí òun náà ní kúnlé rọ́ tó ẹ̀mọ́ dì nínú ilé definitely they just had a good time. oh my god ten times ten thousand times i mean it i just saw him almost naked. men are useless. definitely nǹkan tí bíbí la rí rí òun ló sọ fún mi ṣùgbọ́n àríbáyé ṣe bóun dáhùn sí mi you were doubting me òun jẹ́ kí n mọ̀ pé nǹkan tó wá sí ní ilé ní bíbí láì ló sọ shut up yes òun ni sọ ṣé o ṣe ní ṣọ́pù ara ọmọ ẹni no answer me why are guys so useless god i feel like struggling you right now ó mí pé ó rẹ ní fi rival mi ṣé irú ọmọ òṣìṣẹ́ ọmọ ọmọ tí ó kàwé yẹn ọmọ ọmọ ẹni ọkọ lọ́sí pàtó yẹn illiterate pure illiterate ló fẹ́ mọ fífẹ́ mi ṣe rival anyway i'm sorry to disappoint you sorry mi ò ever lè ní irontown feelings fún ẹ for the last how much am I earning I'm just a bloody teacher yes ẹ lọ fún mi so ọláì àtọ́lẹ́ ọlọ́run fi mi yẹ ìgbóngbọ́n tí mo gbà lọ wẹ̀rẹ̀ kọ́ ah that's a bloody jẹ́ sọ̀rọ̀ fún jẹ́ sọ̀rọ̀ fún jọ please at least he deserves to know the truth yeah so ṣé gbogbo ètò ṣe yìí you only blame yourself yeah I, I don't have anything to lose you are the loser bẹ́ẹ̀ ni so girl yìí ẹ máa fẹ́ra yín lọ àríkò. jẹ́rọ sọ kíni kan fún ẹ please please jẹ́rọ sọ fún ẹ o it's over between you and I má jẹ́ kí ever rí ẹ kò pé nọ́mbà mi àbí kò kọ́ ẹsẹ̀ mi sí ẹ̀ kò sọ pé ń bọ̀ okay there's nothing absolutely nothing between us again yes let's go let's. That's 相信在这方面是在这个你是不管用的。òun ló fọwọ́ rẹ̀ kó bá ara ẹ̀. wọ́n ní nítorí ọ̀rọ̀ mi ni àárín ìyá àti ìyá ti ṣe máa ń dán. àjọ àbúrò rẹ̀ kò sí nǹkan tó kàn tiẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó sọ jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tó ń fẹ́ fi mí sí nǹkan gbogbo lọ́wọ́ mi jẹ́ lásán lóun lè fi ní ìsìnkankan fún mi. ọlọ́run ló bá mi gbọ́ ọ̀rọ̀ ẹni ẹ̀ jáde tí nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ báwo sì fẹ́ mọ̀ ọ́n ọkàn ẹ̀ ló sọ síta yẹn. Wọ́n ti pé abébìnrin tó sọ nǹkan <laughs> òun ta fún fún fèrè ìfèrè fọ́ síta kò sí nǹkan tó wà nínú wèrè tó bá ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ sọkù tó yà wèrè àwọn máa sọ síta kò kí n sọ pọ̀lú ẹ̀ tó dára nǹkan tó sọ ìkẹlẹ̀ ló wà nínú ọ̀rọ̀ ọ̀kẹ́ sílẹ̀ ó fi sílẹ̀ jẹ́ kó máa lọ síbó lọ ni ọlọ́run ọba ò lè fi mí sílẹ̀ níta kankan àbọ̀dá rẹ̀ ṣùgbọ́n ó máa fẹ́ kó wọlé ẹ̀ lọ ṣùgbọ́n má dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ wo ẹ jọ mo fi ọlọ́mọ rẹ wọ bọ bíbí la rí ẹ bolo wa ẹ káàbọ̀. ayé ẹ̀ máa bàjẹ́ bó ṣe pè mí lọ́gà yẹn bó ṣe pè mí lọ́gà yẹn ayé ẹ̀ máa bàjẹ́. ìwọ ẹ wọ mi ò fẹ́ ẹjọ́ ẹ jẹ́ kó wọnú lẹ́sìn kó lọ kó pẹ̀lú ẹ̀. kẹ́ẹ̀dẹ̀ nàjà náà tẹ bá nàjà náà tẹ bá rí ẹ̀kọ́ tó sọ fún pé kí ló ṣe ẹ sọ fún wa nu kọ́ńpáǹdì ẹ ló wá fẹ́ jí mọ́tò kan gbé lẹ́sẹ̀ náà sọjẹ yìí. ẹ ẹ ẹ mọ jùlọ ọgá ẹ lọ lóyún mọ tí mo ṣe gẹ́gẹ́ ẹ jẹ mọ tí mo ṣe. ìwọ mọ tí mo ṣe. ìmọ ìwọ bẹ́ẹ̀ lè ní sùn o ìṣòro náà láti yanjú yìí. ó yájọ ó yájà rẹ ẹni sùn láti yanjú yìí. ló ń jẹ kó mi ń jata mi ó tún bá yé mi jẹ lẹ́yìn sẹ́mọ tí olórí burúkú jẹ ó lọ mi nílé ó sọ fún gẹ́fẹ̀ mi pé mo ti gbé obìnrin mi sílé pé kó àlọ́ kò pé mi àtọ́bìnrin lájọ ń gbé. bẹ́ẹ̀ ni nǹkan tó ti yẹ lọ èmi kọ́ ọ lórí ẹ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ lórí ọ̀gá ọ̀gá ẹ̀ máa bọ̀ lórí gbogbo akọ́bí rẹ̀ lò. Wọlé! ẹ má mọ̀ pé lè fẹ́ mi ṣe sí ẹ fẹ́ mi ṣe sí ah. ẹ má mi ṣe sí o ọlọ́wọ́ jà sórí burúkú sẹ́kọ̀ọ́ fẹ́ sórí dáràn ni sẹ́kọ̀ọ́ fẹ́ sí orí ni ẹwà ní ẹgbẹ́ mọ́mọ́ èmi àtẹ̀mí àtẹ̀mí àtọ̀gá fẹ́ dá wa dára wa. ẹ wait ṣó realize pé inú ilé mi ló ti fẹ́ máa ń sọ. nígbà tó wá jẹ́nu lẹ́yìn kọ́sẹ̀ fún orin lèmi ṣe fún yín kí ló dẹ̀ mọ̀ ṣe báyìí. kí ló ṣe báyìí ṣe bí mo sọ orin fún yín ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lọ fi mí sọ wọn ipe gbogbo tí ma ti rí o tí ma ń kọjá lọ tí ma ń kọjá bọ̀ gbogbo tí ma ti rí kí mo wá sọ fún yín mo sọ fún yín tẹ́nìsì ó di wàhálà sẹ́mi lọ́rùn wọn lé mi kò lẹ́nu sẹ́ ẹ̀yin náà tún ní kí n jáde lọ. Ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan. so omi kò ti ní guts àti raise voice ẹ̀ èmi bíbí la rí. tí ìbá nílẹ̀ sí voice pin sí yín ṣé èkó sọ̀rọ̀ ni mo ṣe fún yín. àwọn kò sọ fẹ́ nà mí ni. ìnà yẹn ìnà yẹn. àwọn èèyàn sọmọ sọmọ pé ẹni tó ní kí wọn lọ bẹ̀rẹ̀ náà tí ọjọ́ sí mọ́ ah. kí ló kí ṣe sí oh. ṣe bí ibi iṣẹ́ ló ti lé ẹ kò lé kó láyé náà tó bá lé kó ẹ̀mí iṣẹ́ wọ́n wá ṣẹlẹ̀ síbò mí náà. ẹ dákun tó rọ lọhùn tẹ ẹ bá tiẹ̀ wá jọ sí mọ́ ẹjọ́ tó rọ ṣe bẹ́ẹ̀ sí ẹni yìí o ọmọ ń pa kò mọ ọkọ mẹsẹ o yọ̀ǹda rẹ jọmọ bọ́ sílẹ̀. ọjọ́ mi ò lè pé I don't want to have anything to do with him ever again tó kí ni wọ́n pè fún. ọmọ adamọ ọmọ adamọ èèyàn ayé ayé èèyàn ayé níbi tẹ́ mo sọ pé èmi o mo ọmọjọ kan náà mọ̀lẹ́bí yín o pé èèyàn gidi ni mi o pé mo dá o mo mọ̀ fáyẹ̀ o kò sí tẹ̀lé ẹni mo bí tí mo jọ kò sí tẹ̀lé sọ́tọ̀ ẹ wá ní kí n mọ ẹ wá dá dá sọ̀rọ̀ mi àbí kò sí wàhálà sẹ́yìn náà ní tẹ́lẹ̀ sọ sí. Ah, ah, ẹ gbà mí o ṣé ìgbọ́ nǹkan tó sọ èèyàn ní pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ nìyí mọ́ àtẹ̀bí àtàrà ẹ̀ ó lóun ò bá wọn ṣọwọ́ kékeré bẹ́ẹ̀ kì í ṣe. Ah, ayé o ayé o yé yé nǹkan bàjẹ́ mọ́ mi la àti black black eh, ebony carpet pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nu ilé tó dùn tó dùn mọ̀rànmọ́ra tí mo wò pé èèyàn tó dúdú tó ipe à ẹni ìmọ̀ níwà tútù bí ògògò àṣẹ ìwà jìgìjàgà níbẹ̀ nù. ẹ òfófó lè gbẹ ìgbà a jìgìjàgà character. ẹ òfófó lè gbẹ ìgbà ibi ọpẹ ló mọ ẹ ṣe ẹ wà máa lọ. ẹ máa lọ ẹ pariwo. èmi ni olóòpópó pẹ̀lú gbogbo ọ̀sẹ̀. ṣé o ò fẹ́ bọ́ tà nílé ṣé o realize pé àwọn neighbors wọ́n gbọ́ gbogbo ń pariwo. ẹ fi labour lẹ labour wo ni wàláì gbogbo labour àti labour àti gbogbo ẹ

DPO ẹjọ mo need attention yín o lè kọ́ wọn ní compound. èrò ni ilé ó gbẹ̀bẹ̀ tó bá fi tó bá fi ní àwọn ilé ìwé àwọn ilé ìwé àwọn ilé ìwé àwọn ilé ìwé àwọn ilé ìwé àwọn ilé ìwé o lè wọ compound one sin o lè o lè ó gbẹ̀bọ̀ dání. ó yẹ kó dúró ni. àbí o máa ní mi ọ̀rẹ́ kí ló fẹ́ kí ló yẹ fẹ́ kí n ṣe náà. iye mi. yẹ kí n kí n rẹsẹ̀ ká ní ọ̀ṣìṣẹ́. adúlé adúlé. sá. Dale. Ah, isso aí acabou. Dale. Ah, é chegando, tem you. Né? É chegando. Ok. Oníyó Màmá mi gbàdúrà fún mi. Òbí mi gbàdúrà fún mi. Kọ́rọ̀ mi kò dayọ̀. Kí n bá ti ṣe, láyé mi kò kojú. Gbàdúrà pé gbàdúrà gbàdúrà pé pé pé ṣe tẹ̀lé máa ti gbà máa gbé lánàá. Láyé mo wà ní ìlú bá ti ṣe lórílẹ̀ yìí kára mi kó dà ọmọ kékeré ni mi ìrìn àjò ayé mi kó rojú o. níjọ́ ìrì jẹ́ níjọ́ ìrì jẹ́ níjọ́ ká gbé ibi sọ ká gbé ibi mo wáyé láti wá ṣe é. gba ààyè mo wá kí n ṣe màmá mi gbàdúrà fún mi gbàdúrà òbí mi gbàdúrà fún mi ní bá ti ṣe ooo kí rárá gbégbá àdúrà mi kóró ojú kó gbà torí pé ìṣòro yàgò kò sí nǹkan tí mo fi yà máyà lè mi kó gbà lórí pé máa yíya jẹ́ gbogbo mi sì àbí kí wàá ní la fẹ́ sọ pé sẹ́ni kankan bí ni. ẹ káàsán o ẹ káàsán o. ẹ kò tá ní ìlú yìí ìlú sí à. ẹnì kan wá sínú ilé ìnàbí kí ló wá ń ṣẹlẹ̀ báyìí torí ọlọ́run pé wọ́n á dákẹ́ páropáro. wọ́n máa sọ lẹ́yìn o. ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ pẹ̀lẹ́ ẹ dákun àwọn tó ń gbélé yìí ni mo béèrè ìyá ó ti ṣèjọ́ mẹ́ta díẹ̀ tí mo ti tí mo ti wá àyìn àmọ́ ìyá ìyá dùn mí ìyá dùn mí Adùnní. Adùnní gangan gangan mò ń béèrè. Adùnní tí ìyá ẹ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe aláìsí lẹ́jọ́ mẹ́ta yìí. ẹ ti mọ ẹni tí mò ń béèrè. Adùnní Adùnní ti di màmá àgbà lọ́wọ́ yìí. màmá àgbà Adùnní tèmi ọmọdé ni èmi mo bí ọmọdé ni ọmọ àmọ́ dàgbà ju bàbá tó bí lọ. Oh. èmi mo bá dùn. àbàkọ́tà tíráyà ti sọ fún yín ni pé Adùnní tẹ̀ ń sọ ó ti gbé nǹkan dání kan ti wà lọ́wọ́ ẹ̀ gan-an ó ti yé ẹni tí kò bá ti wà lọ́wọ́ ẹ̀ ló ń pẹ́ gbà ó ti rí nǹkan jẹ. àdùn náà wàá gbé nǹkan dání mi tí mo bí ò ní mọ̀ ah. ẹ dákun ẹ ṣàánú mi bó ṣe ṣe àbí yàrá ṣe rí yàrá yàrá yìí ni. bàbá àdùnní tí mò ń sọ fún yín gangan èní èní ìrọ̀lẹ́ èní ìlú ń ṣílé kódà gan abẹ́rẹ́ kí ojú ọjọ́ yìí ṣe kí ni kó wálẹ̀ ní káwá gan ta mọ́ra ká wọ bẹ̀. àdùnní ọ̀wà mọ̀ sílé mi tí mo jẹ́ bàbá rẹ̀ wà ní mọ̀ ah, ah. Eh? ni. bàbá àdùnní ọlọ́gbẹ̀dẹ̀ àná ó sì jẹun tó ń ṣílé lónìí yìí o mo lè rán yín bàbá. èmi mo bì í. bàbá wa àjọ ọmọ ìrìnàjò ni láéláé bàbá ṣé ẹ̀ ràn mí ni. àṣẹ ẹ̀ inú mi ṣeré ni bàbá. àdùnnú lè yẹ ẹyin kọ́lẹ̀ lè bá ẹyin máa bí àdùn níbẹ̀ yẹn rí yìí pẹ̀lú fìlà fìlà àtàṣọ tí ò tẹ̀ bára wọn mọ̀ yìí ẹ lè bá àdùn nílá yé bàbá. ìmúra yìí gan kò jẹ́ tó lè ẹ máa bí àdùn ní ẹni tí lọ wà ń tọ́jú fẹ́ ṣèlówó báyìí ẹyin bàbá àdùn ni kò lè wọ́ọ̀kì bàbá. ó kò yẹ pé ẹ lọ fi sáà lọ lùlú mẹ́ ẹ ẹ lè rí o ẹ lè rí o. ó wá ní mo ṣe fojú kàdùn ní dákun ṣàánú mi ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ o. ní dojú. bàbá ẹ lè rádùn mi láéláé láéláé. Ah, mo lè rádùn mi. ẹ lọ́hùn. àbádùn ló ń bẹ lẹ́kùn lè mi. ẹ o bàbá ó dà pé mi máa lọ. dákun ọ̀dà ṣe sùúrù ọmọ mi dákun ṣàánú mi ọ̀dà jẹ́ fún five hundred. ẹ èmi five hundred irú mi bí mo ṣe wà ní five hundred ẹ wá ṣé èmi kò lè fún yín five hundred bàbá ẹ wá ṣé ẹ ràn mí ni. Ah dákun mọ́ bínú kò sówó lọ́ọ̀ mi ni. èmi ń ṣe àwọn business gbogbo nǹkan ní ayé ìsìn bísíǹsì ni o ó ti yé yín bọ̀ a máa ṣàánú yín ni ẹ san five pound. èló náà ń pè bẹ́ẹ̀ five thousand hmm. kí ló dé ṣàánú mi ọ̀dà jẹ́ fún two thousand. mo ò lè gbá bàbá ẹ fẹ́ ẹ̀ kan sí nǹkan ṣàánú yín ẹ fẹ́ ẹ̀ kan sí. lọ́mọ mọ̀ fatijá ti mú wá síbi tó nira ọ̀dà jẹ́ five hundred sí torí bẹ́ẹ̀ mi gan ṣe débí owó níbo ṣe jẹ́ agbó tó mẹ́lọ̀ mi ju three thousand lọ. láìsí lọ́jọ́ òyìnbó ẹ̀kọ́ ń ná gbogbo ẹ̀ ṣá. ojúlówó ojú ṣàánú ni bàbá ọkọ máa ṣàánú yìí ni ẹ pẹ̀lẹ́ nǹkan ti ṣe yín gan o ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lélẹ̀. ikọ́ ń dà mí láàmú ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àbádùn ní rè. ikọ́ ń dà mí láàmú. àbáwó yẹn mú kó máa gbà bẹ́ẹ̀ ni torí máa ma èmi náà máa lọ jíṣẹ́ ńlẹ́ pé mo mọ ẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ máa mú yín débẹ̀. oyè ìjà lọ bẹ́ẹ̀ múra ẹ̀rìn dáadáa o kò bẹ̀rẹ̀ làágùn yín gan-an. ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ ni wọ́n ti ṣe yín gan o. mo tún ní ìbò tán. nǹkan ṣe yín gidi. n kó àtìgbó tó dà mí láàmú. òbí mi gbàdúrà fún mi àdúrà ọgbà kí ni bá ti ṣe. èmi ti rò pé. àdúrà rẹ àdúrà rẹ. ilé ọmọ yín rè. ilé ọmọ mi nílé kò sápẹẹrẹ pé ń ṣeré ní àyín. bàbá ewu la pẹrẹ ń ṣeré náà ọmọ yín lẹbẹ rí ṣé ọmọ yín lẹbẹ rí ni àbí nígbà tó sílé lónìí ni mo rò pé bàbá wọlé ẹ gbogbo kan lọ nílé ń bẹ ẹ ó ti yín ẹ dáhùn ẹ mọ wa. ọ̀dà. Ah, ah. fún yín bàbá kílódé. ṣé ìgbẹ́ jẹ wà lójú mi. níbi mo ti ṣàdúrà fún ọ pé ìwọ náà pàdé ọlá. ẹ wọ́n bàjáre ṣé la ṣe ni ẹ dáhùn jàre. kọ́ra rọ́bì òsìrá ní sọdẹ́rẹ́ wáyà sẹ́rẹ́ ní àmọ́rí wà lílé kìdàtà mi lè ta ni yafukawu kàwùlí wàjà lílé wàsílà mìíràn àlè àrùn náà àkè àṣẹ́dẹ́dọ́bẹ̀ ah wàá bá dá awúdú bíi láìmínà ṣàìtọ́rọ̀ rọ̀jìm rahmanir rahim adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ah! bá dá awúdú bíi láìmínà ṣàìtọ́rọ̀ rọ̀jìm bisimilahi rahmanir rahim samawati o ni wáyé láti wáyé. two thousand ṣé agreement wa Tó ń bẹ lọ́ọ̀mí àti lọ́ọ́lé mi ọ̀fẹ́ ìlera díẹ̀ dákun kúrò ní sórí ibi. Sàánú mi, àmọ́ sọ́dọ̀ lójú pé ilé rẹ̀. Ẹ bá àwọn ọmọ kẹ́kọ̀ọ́ sì lọ jàre, ó dá mi lójú báwo. Àbára táwọn ẹ̀ ṣe ń ṣènáwó lé ní tẹ́ẹ̀mù. Ṣé ṣé. Agbọ́ ọlọ́wọ̀n ní jẹ́ kẹ́ wọlé. Ẹ̀kọ́ sì nàlè ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ọmọ lè gbà. ja elele àti nàìjíríà wà sùlá dáhùn bárò báyà ṣe é lò. salamaleykum. wa aleykum salaam wa rahmatulah. Hmm. afa ṣe rí èmi tí ẹ̀ ń wò yìí èmi nínú mi dùn jù lọ́jọ́ òní. alhamdulilayi. kódà tẹ bá gun ẹṣin nínú mi ẹ ní kọsẹ̀. èmi ni ẹbí ìyá àdùnní tó dúró yìí. torí ìdí èyí ni mo fẹ́ fi owó ìdúpẹ́ kẹ bá mi fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí oore tó ṣe fún ọmọbìnrin yìí ẹnikẹ́ni tó bá mọ ìtàn ìgbésí ayé ọmọ tó dúró yìí ah ó máa mọ̀ wípé ẹ̀dá ò láròpin kò sí ẹni náà tó yẹ ká máa fojú wò níwò wípé ah kò lè jẹ́ nǹkan kan nítorí pé odò tá a bá fojú di báyìí òun ló ń gbé ni lọ igi ta bá dẹ̀ fojú ré òun ló ń gún ni lójú owó eléyìí ẹ bá mi fi tọrọ ilé tí wọ́n kọ́ yìí ó jẹ́ kitchen lẹ́gbẹ̀ẹ́ ilé tọ́lọ́run tún máa ṣe fún wọn nílọ́po nílọ́po. ibo lẹ wá ẹ dáhùn jàre wọ́n ti fẹ́ parí kí ni ẹ sọ pé ẹ máa dé ní two o'clock this is after four now all right all right ẹ tè tè tè. ẹ dákun ẹ kàn sí ẹ kàn sí yóò dà fún yín ẹ jọ ṣé ìyá yìí náà ti jáde bẹ́ẹ̀ ni sàn. ọmọ tó ń sílé òun ni mo fẹ́ rí èmi bàbá tó bí lọ́wọ́. ọmọ tó ń sílé ẹ̀yin bàbá tó bí lọ́wọ́ ẹ̀yin ni ládìyà àti àdùnní. <laughs> yóò dà fún ọ èmi mo bá dùn ní èmi bàbá tó bí lọ́wọ́. ẹ̀yin ládìyà àti àdùnní. bẹ́ẹ̀ ni. ok ọwọ àánú ẹ jẹ́ ká máa. ọwọ àánú ilé yóò yẹ yín yóò dà fún yín. ẹ bá mi tọrọ fún wọn òun àti ọkọ ẹ kí wọn kọ́ ilé alára ilé tó tún ju eléyìí lọ ẹ̀jọ̀ ẹ bá mi ṣàdúrà fún wọn. ẹ̀dá ẹ̀mọ́ bẹ́ẹ̀ sì fẹ́ orí ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ èyí tí ò ní dùn mọ́kàn yìí máa fi sọ̀rọ̀ yìí kọ́lọ́run dákun máa fi sọ̀rọ̀ yìí wàlí sàǹtúlà bàbá. sádùn kọ́lọ́run béèrè wọn láwọn béèrè rẹ̀ kọ́ ìlú ní bàbá tó bí lọ́mọ yìí. òní ò bá tiẹ̀ sí wá jẹ́ irú ẹ̀ṣẹ̀ wo ni wọn ò bá wá sí ọ lọ́jọ́ nǹkan ẹ̀yìn sì lọ́ọ́ rẹ̀ gbé mi pamọ́ àti lóòótọ́ ni ìwọ àtọkọ rẹ̀ ń sílé lọ́pọ̀lọpọ̀ ẹni tó ṣe mí láàánú tó mú mi wá àárín ọ̀dà dákun mọ́ bí irú ẹ̀ṣẹ̀ tí n bá ṣe ọ dákun foríjì mi àfọ ẹ dákun ẹ bá ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àdùn mi ẹ dákun. dájú tí ó bá kí n ṣe wípé mo wo ti ọlọ́run mú yín lára ni ó yẹ kí ní kó bá mi gbé yín síta ni. kí ló ń ṣẹlẹ̀ bí ẹ má sọ wá sókun kan ta ni bàbá yìí báwo náà sì jẹ́. afa ẹ ń tẹ́ ń wo yìí bàbá tó bí mi lọ́mọ ni àmọ́ wọn ṣe ṣe bàbá láti kékeré mi. subhanallah man yàrá ni. Ah, bàbá báwo lẹ ṣe ṣe tó fi dà báyìí mọ́ yín lọ́wọ́. ikọ̀ ń dà mí láàmú. Ah, ẹ afa ẹ jù ú má bínú sẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìta bá ní ká tẹnu bọ̀ ilẹ̀ máa sú ilẹ̀ máa mọ́ àmọ́ mo fẹ́ kẹ́ bá mi bí àdùn yìí kó forí jìn bàbá tó bí lọ́mọ tọrọ yẹn pọ̀ gan o ẹ bá mi bẹ̀ kó hmm. forí jìn bàbá ẹ̀ torí ọjọ́ ọdún ní èmi tí gbogbo wa ń dunnú tá à ń jó tá à ń yọ kó wá fi ọlá ọjọ́ òní kó fi dárí jìn bàbá tó dúró. iná lága fọ̀rọ̀ rọhìn alájà àdùnní ọ̀rọ̀ lẹgbọ lẹ́nu bàbá lẹ́yìn ànábìdẹni àjàlúna káwọmọnà alàmìsáì bẹ́ẹ̀ bá tiẹ̀ ní wò ṣe bàbá yìí ẹ wò ti ẹ wò tọkọ yìí àti pé ẹ má jẹ́ kí bàbá yìí ti lùgbọ Ọlọ́run torí bírù lùwàlùdẹ́yìn sẹ́nàfù kéèyàn máa ṣe dáadáa sóbi ẹ̀ ìtẹ̀síwájú rere ni nígbà tọkọ yín ti gbà foríjì ta lẹ́yìn tẹ́ pẹ́ gbà àfi kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n bàbá ẹ̀yin náà bùkún ṣùgbọ́n ká lẹ́ lọ́rọ́ dìnnà ká tó bá dìyẹ wí ni bí májẹ̀mú ọlọ́run ṣe wà lórí òbí nínú àlìkùránì náà lọ́wọ́ òtítọ́ jàmẹ́tùkùn tẹ́tà kìdá ẹ̀mọ̀ màtùkùn àlìjẹ́nà ọmọ ọmọ ọbẹ̀ lábẹ́ ohun tí mo fẹ́ kẹ́ ẹ rò ẹ mọ̀ tara bàbá ìlú gba ọlọ́run o torí ayé àrùkùnrin suratu Israel verse twenty three ó sọ pàtàkì àwọn òbí wa fún wa báyìí ṣe láì mẹ́sàn-án ìjìbí sinmi láì rà máa nìrọ̀ dé ọlọ́ni wa kàdá rọ̀bùkà látàbùdù ìlà ìyá o wọ́n bìnrin wájú àmì ìvànà ẹ máa ṣe dáadáa ẹ bẹ̀rù èmi ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba ṣùgbọ́n mi máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ọ̀dọ́wọ́ yín o ọlọ́run ní jẹ́ kẹ́ kọsẹ̀ látara àwọn òbí bàtà àlìjánà tẹ́ ti gbé yìí ẹ̀ ní bọ́ọ̀lẹ̀ tẹ́ jáde láyé ẹ̀mí ní wà àgùn na ní gbógun ọ̀yà ọlọ́run ó jẹ́ rájìjánà gbà lọ́wọ́ wọn. bàbá bí ti yín ṣe rí nìyẹn bàbá wa bàbá onílé làákàyè ọlọ́run jẹ́ bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ti ń lò ìlénìí tó jẹ́ kó mọ́ kẹ́ máa wà nílànà tọ́lọ́run ẹ̀ ní kànbínú ẹ̀ láíláí ẹ̀ ṣe mo nífẹ̀ẹ́ síbẹ̀ ẹ̀ ṣe bá yàwó yàwó ń tẹ́ bá comply lórí àwọn òbí ẹ̀ ọlọ́run ara ṣe dáadáa fẹ́yìn náà ọlọ́run ní sílẹ̀ láti mọ̀ fún yín o ọlọ́run ní sílẹ̀ láti mọ̀ fún yín o ohun tá a wá ṣe lé àkọ́kọ́ orin ní ẹ̀jẹ̀ nínú ayé yín mashallah lakuwata جاء إلى الملائكة رسلا أولي أجنمة أسنان وسنان وجارا يشير فالك من يشاء إن الله على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد وسلم ojoojúmọ́ ojúmọ́ ayé lóore ń lékún kò ní òpapọ̀ mọ́tàná ìkẹ́dà pa ká mọ́ fèjì ṣàṣe mọ́ nílé ọ̀rẹ́ wa ojoojúmọ́ ayé lóore ń lékún èyí ọjọ́ tàná ìkẹ́dà ya táwọn fèyí sòpin nílé. mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ̀rọ̀ mi kò dayọ̀ kí ni bá ti ṣe láyé mi kò rojú. gbàdúrà o pé gbàdúrà o gbàdúrà o pé pé pé ṣe ti tẹ̀ ń kéré máa sì gán náà pé náà àdúrà ọgbà kò gbà. gírí bá ti ṣe lórílẹ̀ yìí bàrà mi kò dá ọmọ kékeré ní mi ìrìn àjò ayé mi kò rojú o. torí pé ṣé máa torí pé mo wáyé láti wá ṣe rere o mo mọ dọ́kítọ́rì pé mo wáyé o gbà ayé mo wá kí n ṣe màmá mi gbàdúrà fún mi.